أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم وسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبين نستعين الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين rọmọdánà oṣù abí oṣù kẹ oṣù àforíjì ẹyọkan ọlú ẹ lọ́dún ọwọ́ onígẹ̀dẹ̀ ṣùgbọ́n báyìí ọdún palẹ̀ mọ́ báyìí o tí lè bá tún lórí yóò di fifteen mẹ́rin ló dín ní ọgbọ́n òru tọ̀. wọ́n dogun báyìí sì ní tọ̀ ló jẹ́ pé mẹ́wàá kejì yẹn àsìkò sẹ́gàn ni lóru lọ́sàn-án ẹni tí ń wá tẹ̀síìlì lọ́sàn-án ládàá kọ̀mìtìkọ̀mìtì nígbà tó tó di pé òògùn bá ti àádógún tán ládàá ìyá tó kò wà ìjọlá kò sí wáyé tí ó bá pàdé lẹ̀. Ìjọba àná náà kò sí wáyé tí ó lọ fún wa. Bákan náà gbọ́dọ̀ ọlọ́run ibẹ̀ asọ́lá ní ibi abẹ́ lọ síbi kan. Ìyọ̀lọ́run fẹ́ ṣe oye tuntun fún wa ìgbé ọ̀la sì ni asúlám lánàá ṣùgbọ́n lẹ́yìn àti lọ àti dé. ọlọ́run ti bá yín sọ̀rọ̀ náà. ìjọba Saudi ọmọ yóò bàjẹ́. mọ̀lẹ́ka sòdíyà ọmọ yóò bàjẹ́. bàtí ìròyìn bá yọ ọ̀gbìn. gbogbo ayé ni wọ́n ń yẹn ní ti ọlọ́run wọn ni wọ́n sì ń ṣe àdéhùn ọ̀dọ́lá kó má dà wọn padà sẹ́yìn. Amina wọ́n tó wá fi nǹkan náà rántí kò ní yí jẹ́ ọ̀mọ̀nìkà ìfọ̀ àmì ẹ̀fọ́ wọn. Amina Dr. Ahmad Ọláyíwọlá Bùtárà Bùsálà olùbànìkà àánú wọn. Àwọn náà ní ọlọ́run tí wọ́n fi rán pé kí wọ́n kọ́ àwọn ilé tí ó fún wa àti àwọn àdínúdá ńlá àti bọ́ọ̀wọ̀ fún Dr. Ahmad Adéníyì Agbòbòsọ̀ Àyà Ájàbí ní ìlú Mọ́níyà ní àdúgbò táwọn ní àpàpá àpàpá ẹ̀. Urian ni apa-apa urian ni oh. So, aku guna ah, Aku guna nak duga ìmọ̀lẹ̀ sọ̀kalẹ̀ síbẹ̀ gbogbo tí wọ́n wá dé ìran òkun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó mọ́tò òkun bí wọ́n wá kọ́lá lọ́lọ́run ìyá tọ́lọ́run ṣe ń bẹ̀ ìyá tọ́lọ́run ṣe ń bẹ̀ ìyá tọ́lọ́run ṣe ń bẹ̀ ìyá ọ̀rọ̀ làpọ̀tà. wọ́n dẹ́bí àná ni wọ́n ń gbọ́ nírọ̀lẹ́ pátápátá ni wọ́n ń gbọ́ tí àjọ pèsè síbẹ̀ bá ń sákàrà pèsè lórí. wọ́n lágbára ọlọ́run òkà òkú sílẹ̀ ti lọ síbẹ̀ ló máa ń ṣe dájú bó ṣe ṣe lọ. á jẹ́ kí òkà rí ìyá àwọn ọ̀dà kó ọjà. tọ́ nígbà tá a bá lọ nípa ọ̀rọ̀ àwọn ọkàn àwọn àwọn ọkàn àti ìlànà ẹ̀dá. àsìkò díẹ̀ bẹ́ẹ̀ lánàá lóko ọlọ́run á tó ń sọ níbẹ̀ lóyún náà àtúmọ̀ bá tẹ̀sí lọ ní ọ̀la. آه، نعم بالعلم فإذا كان القلب صفة ما كم الثالثة الثالثة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم. فإذا كان القلب مكان الهوى التي ترحب كل ذنب ومعصية صار كمكان يرمى إليه غاية كل من دب ولف من الناس وحتى البهائم لا يرد منها شيئا ولا ينكر على رام رماه ọkàn là ń sọ ń pa ẹ ọkàn ni wọn ń júwe fún wa kalimanti jẹ́ ọ̀gà wọ́n ní ọ̀gà ayé ìfẹ́nu ni mẹ̀kánà hawa ayé ìfẹ́nu ayé ìfẹ́ bíntì sínú yorùbá wọ́n ní gbogbo kan ló yí padà báyìí ní ti gan mi ò padà abala ìfẹ́nu ni ayé àti ìfẹ́nu nù fún ọ̀rẹ́ tó bá ní afẹ́fẹ́ ìfẹ́ nú iná wa ni tí máa kí gbogbo ẹ̀sẹ̀ káàbọ̀ gbogbo ìyàgbọ́ ọlọ́run káàbọ̀ ìfẹ́ nú ni. ọmọ náà kò sí sábà ń bẹ pé àyè tí ẹ̀sẹ̀ tó ti láyè kalẹ̀ tó láyè gbogbo ni tọ́lá bẹ́ẹ̀ dùn wáyé lókè ìpẹ́ ààyè kan tí wọ́n bá ń tùgbẹ́ sí sáńpè ní àtàn lálejò ń gbẹ bínú ara ló wà olóṣèlú mọ́lẹ̀ àbáfẹ́fẹ́ tí ń gbẹ ẹ̀sẹ̀ sọ́dọ̀ ẹ̀sẹ̀ tí ní tí ò ga yìí àti ní tí ò ga ló pé pẹ̀lẹ́ mọ́ ìgbẹ́yìn àti gbogbo gan ètò ọ̀ràn romatu sí ni wọ́n gbà ẹ̀ẹ́dẹ́gbẹ́ nǹkan kan n'asọ̀rọ̀ nípò òórùn rẹ̀ pọ̀ káàpọ̀ àpọ̀ pé òun ọ̀fẹ́ ìdí ń bẹ́ náà nù. òsì ní bẹ́ẹ̀ ni tó jù sílẹ̀ gbà ìdí ìyẹn sá mi sọ pé. aláwọ̀ ayé wọn sẹ́lẹ̀ báyìí tó wọ́n tó lè ti ká ní àyẹ̀wò kòló ẹ̀rẹ̀ àti ìrìkúta ní ọ̀rọ̀dẹ́ fàáyì kọ́lìbì oṣù rídá lókìtà bí ìnọ́ta lókìtà bí ìnọ́ta tó ṣàwùdá wàá ìkọ́lìbì àǹtàwà نكتة فيه نكتة بيضاء حتى تسير على قلبين على أبيض مثل البقاء فلا تدره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مفادا فيقول مجاسيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا أشرب من أواه صلى الله عليه وسلم مسلم ló gbàgbé sí wa ah, ó ní àná ti sọ wípé gbogbo wàhálà ló fi jìnnà nínú wọn tó bá wọn kàn wọn kò síbẹ̀ yóò sì gbà sọ́dọ̀ bí ẹni tí wọ́n tẹ́lẹ̀ yàtọ̀ nǹkan lé kò yàtọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ ọkàn èyí tó yẹ ọkàn tẹ bá gbé ìdí ọ̀gá wa tó gbà sọ́dọ̀ tó fà á mú bí. wọ́n ti kọ pọ́ìntì dúdú sórí ọkàn yẹn. ọkàn tó lọ́wọ́ pé à ìgbà gbogbo ló yọ ọwọ́ kókó ọwọ́ kókó bí ọkọ̀ tó gbà gbogbo rẹ̀ wọ́n kò náà kọ wáì sí orí ọkàn yẹn. wọ́n sọ ilé ìfún abáyé pé ojú ẹ̀ka tí kì í wọlá burú kò sọ́kà náà kì í wọlá burú tó bá lẹ́yìn ìgbà náà fà lẹ́yìn ọlọ́run tó bẹ̀rù ọlọ́run tó gbáyà ọlọ́run àbẹ́yìn ìṣẹ́gálẹ̀ hà tó gbáyà ọlọ́run tó bẹ̀rù ọlọ́run déédéé tí táwọn míì tí wọ́n yẹ̀ bí wọn tó ń tò náà kò bá láàyè tiẹ̀ òun ò gbóngbó ẹni tí ọ̀lẹ́gbẹ̀ẹ́ ogbó ìgbòmíyọ́ ọkọ̀ ọkùnrin náà wà fífún sí i tó bá rí ojú ìgbà tàbí gbọ́ ojú ìgbà tàbí àbọ̀rò ojú ìgbà tó wá gbọ́ fẹ́ẹ́ yẹ̀kú rárá rárá rárá ìgbà yẹn ìgbà yẹn tó tó ojú ìgbà àwọn ẹ̀bí tó dábẹ́ ara àbí ìgbà fẹ́ iná ní ìbẹ̀ yẹn fún mi ẹ má lè kọ̀kọ́ ní ẹ̀bí ìgbà ọdún yóò sì dókè bí ẹ̀mí ọ̀bá rò kúrò òkú olówó rẹ̀ gan oṣù náà ìtún kó òfin rẹ̀. jama kò sí mọ̀ ń bí kí n tí ọ̀dà ọmọ ìṣẹ̀lẹ̀ kò sí mọ̀ ń kí nǹkan tí ọ̀dà wọn máa ṣẹlẹ̀ inú máa padà bí oró bẹ́ẹ̀ni ọ̀dà rò kúrò kẹ́mi wa máa kọ́ ẹni ò ní sún kò lè dẹni ọlọ́run nínú orí àwọn kan tí wọ́n tí wọ́n gbádùn tán bí wọn ò sì gbádùn rárá ní káwé ni wípé tí wọ́n bá mu ẹmu àwọn ò lẹ́bi ẹmu ọ̀pẹ fáwọn ọ̀lẹ́bí kí ló dé kí ló lọ́n dá nígbà tó dé àwọn òní mú kí ló dá sí ó fi dá fáwọn ọ̀gbẹ́ ẹ̀rọ ní kọ̀dá sọ́nà kọ̀dá síbẹ̀ àwọn tó ẹ̀gbọ́ fífẹ́ ẹgbẹ́ nìkan ló bá ti tẹ̀sí jọ tó ti ká ní kẹ́míkà ṣe ṣùgbọ́n ìlànà ẹgbẹ́ ọlọ́run ló fóun èyí ti wọ haram. àpò wípé àkọ́kọ́ nìyẹn náà pé tó bá rí bẹ́ẹ̀ àpòjú rẹ̀ ń da àmọ́ owó àtẹ̀síwájú wọ́n bá ní wá gamane wá ibi gamane ọ̀sẹ̀ yẹn ọlọ́run ọlọ́run ló tóbi gamane wá mú síbi kan bẹ̀ ní ẹjọ́ pé kí lọ́lọ́run dà sí ìdí òdà ọ̀fẹ́lẹ̀ ilé yẹn ò ní gbà fún lábàá fún un. bó ti máa wá ní ìdúrókò táwọn akọ táwọn fún àmọ̀ pọ̀ àmọ̀ fún àmọ̀ pọ̀ ìdábàtẹ abàdí ọ̀dẹ́ ni ọlọ́run. ẹ̀yin arábẹ̀ kan tó sáko fún nǹkan ọ̀dọ̀ tó fẹ́ tọ́lẹ̀ bíi táǹkì ọ̀sán máa ń tẹ̀ fẹ́ kọ́mọ́ tó ní òní ìgbà síbi ṣe bí ọ̀ràn gbóná ní nǹkan ọ̀gbìn á máa sáko fún kó wá lọ kóòrè oko lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ yìí. yóò máa fún ko fún rúgbìn tó gbìn àgbàdo ní ọjọ́ mi yóò máa sanko fún sanko fún sanko fún kí nǹkan ọ̀gbọ́n tó ráyè yànjú. torí pé kí tó máa fún yẹn àǹfààní nǹkan ọ̀gbìn yìí. dáńgbẹ̀ tó ń sanko yẹn kò kókó kó yẹn lọ lé kò kú rẹ̀ ilé ọsọ bímọ ló wà rírà tí ń rà mọ́lẹ̀ ní ń da sílẹ̀ tí ń gbòòrò ti ń da. bí ìkókòrò wá wù ṣé nǹkan kọ́ da. tó o bẹ́ni bó bá fi láyé kátàrà rẹ̀ di ẹjọ́ àgbà ìmánì àìmánì ò lè dùn yóò sì máa rí ìyá o ní ẹtí òyì o anábì ní sọ̀tọ̀ sẹ́là. ìgbà ọ̀kan náà yóò má yóò má tó bá yìí pé lábùrú ń gbórí ọgbà ọlọ́kà ń kọ́ lábúndórí ọkà ń kọ́ wọ́n máa fi kíkọ̀ tí ń kọ́ òun dá funfun dá funfun dá funfun tọ́lá ilé funfun tán funfun pé ń kọ́ ẹ̀sẹ̀ kò jọ ààyè tó ń ọkà tọ́lá ilé funfun kárí mọ́ ẹsẹ̀ kẹsẹ̀ mi ò lè dó sílẹ̀ mọ́ níbi adigun àwọn ẹni ọlọ́run wọn yìí òfin olóhùn ti wọn ẹni wọn ti fún ìgbìmọ̀ ohun táyé àwa máa ń rò jáfújáfún kò sí ọ̀dọ̀ tiwọn àwọn àtọ́lọ́mọba àlejò lẹ́lẹ́kùn. tí ó jẹ́ máa níjà káà gbìyànjú ká tí ní ọkàn tiwa náà kí ní pàǹkì lágbára kárí tí ọ̀dà ká má lè gbógun ọkàn tí ìlú sọ náà ni bí nígbà tí wọ́n bá ní kéèyàn ní tí ọ̀dà òyì yóò kú sẹ́ni ọ̀pọ̀ rárá yóò kọ́ oúnjẹ ọkàn ti dáa nìyẹn ọkàn yìí bá àkọ́kọ́ wo sí ìgbádùn nìyẹn bí irúgbìn tó jẹ́ oníjìnnì kòkó sì obì ń sì kọfí ń sì kájú téèyàn dábẹ̀ bá sì yóò máa sanko fún sanko fún sanko fún tó bá yá kò ní sanko fún mọ́ àwọn kan ara wọn kókò ní ìwúlẹ̀ abẹ́rẹ́ mọ́ ìtura wò láyé láyé máa fi kò ní ìgbà kan sí pẹ̀lú ẹ̀ kò ní ìgbà kan sí pẹ̀lú obì yẹn pẹ̀lú gbogbo yẹn orúkọ púpà ni pé wọn fi máa kákòkò nínú igbó kí òun kọ́ ní pé òun ní òun ní lẹ̀lẹ̀ ní ẹni máa ń sàn so bí nǹkan míì náà ti gbọ́ nìyẹn lábala ọkàn wáyé báyìí kámọ́bà kájé kí ilẹ̀ ọkàn wa sọ́mà ọkàn wa àjẹmọ́ kan dandan àmọ́ ní tí ò bá gbà tó bá jẹ́ pé gbogbo ẹ̀ ní ń ṣẹlẹ̀ sí yóò dàbí àpò àpò àpíyáya àpò tí àpò àpò àlò àpò tó ti bàjẹ́ tẹ́nìkan ò lè kílèmù bí àpò òun ni mọ́ tó gbogbo ń tí ọ̀dà láàbùjẹ́ mọ̀ wà bẹ́ẹ̀ ọkùnrin ò bàjẹ́ tán ọ̀nà làwọn bẹ́ẹ̀. ولكي نستطيع أن نحلل هذا الموضوع تحليلا منطقيا نقسم عناصرها إلى أنواع القلب أنواع مرض القلب أمراض القلوب أسباب أمراض القلوب kálẹ̀ yíyọ wẹ́lẹ́wẹ́lẹ́ níbi ká fi ahọ́n ṣàlàyé kan àwọn ọkàn tó sí ìyọ̀nà yìí àkọ́kọ́ àwọn oníranran ọkàn ti ń bẹ ọkàn gángan ọkàn gangan ní oríṣiríṣi lẹ́yìn náà àrùn tí ń tọkàn náà ìṣòro kan náà bákan náà àwọn okùnfà tí ń fa àrùn ọkàn. ìlàjú àmọ́rọ́ dídí kúrú. oògùn tá a fi sọ́kàn yìí. النوع الأول النوع الأول القلب السليم na aniwaawu le kọli la bẹ sọ. aniwaawu le kọli. iye ọkà tí ń bẹ àkọ́kọ́ ọkà àkọ́kọ́ tó wà ó náà ní alikọli kó asitali ọlọmọkọsọ kan wa bẹ́ẹ̀. abatọni ìsìn bẹbọ kan rẹ bá rí bẹ́ẹ̀ bí tèmi bá rí bẹ́ẹ̀ àmọ́ tí o bá tí o rí bẹ́ẹ̀ àyè o rí bẹ́ẹ̀. ayé di sẹ́yìn màsọ̀ ìbòho fẹ́rẹ̀ lè wò kó وابتدى بسنة صلى الله عليه وسلم وابتدى أيضا بالسلف الصالح فنتج عن ذلك سلامة قلبه بالدنيا من أمراض القلب التي تعتريه وأما يوم القيامة اليوم الذي لا ينفع فيه مال ولا بنون فإنه سيأتي ربه بهذا القلب السليم فيتمنى كل واحد في ذلك اليوم أن يكون صائب ذلك القلب ولكن هيئات فلا تدفع الندامة ولا الأثرات وصفات هذا القلب كالتالي ọkà tó mọ́ lọ́kà àkọ́kọ́ kí lọ́kà tó mọ́ òun náà ni ọkà tó ẹ pé olówó rẹ̀ ńlá lọ́wọ́ kí àwọn rújúrújú àwọn yòròyòrò ayé kọ́ra yìí ń bẹ̀rẹ̀ irú ọ̀gá bẹ́ẹ̀ ó dúró lórí àti ọlọ́run gbogbo tó lọ ń pa láti pátá àrùn fún yòówù dé yóò kí àrùn nígbà ń gbà yìí máa gbà á kò ní máa gbà àrùn nígbà nígbà ìsọnù kó máa jẹ kí ẹjọ́ ló sá máa ro lójúmọ́ ló ní ṣé lè ti sùn náà ní òǹgbẹ ní ìbáyìí ní ìsìn ọ àwọn máa gbà wá kò tó bẹ́yẹ à ń tì í lọ́wọ́ ẹ̀kọ́ àtìlọ máa gbọ́ títí ìlú ẹ̀kọ́ àtìlọ ntí ò bá dá náà máa tì lọ ẹ bá kì í jẹ ẹ̀kọ́ àtìlọ ẹ̀kọ́ rẹ̀ jẹ̀bi à àti ìtìlọ àfẹ́kọ́ tàn ẹ̀ẹ́dẹ́gbà mọ̀ pẹ̀lú ẹ̀fí yorùbá kíra yín ẹ̀kọ́ àbájá yìí tó ń san díẹ̀ ẹ̀kọ́ àbájá ò ní o àtúntòlì já o ọlọ́jà rẹ̀ yìí rẹ̀ o. so wọ́n ní ọkà tó gbólóyà sí ọlọ́run tó sì tẹ̀lé súnà nábì tí ń kọ́ sí súnà nábì. bákan náà tí wọ́n ń kọ́ sí àwọn ẹni tó kọ́ sí súnà nábì ṣáájú àwọn tí wọ́n ṣáájú wa lọ sáǹpẹ̀ ní sálà wọ́n rí ànábì jọ ju àwa lọ ààrẹ ju ànábì tó wọn. a ti ń bọ̀ lẹ́yìn tiwa náà ò lè rí ànábì jọ tó wa bí ṣe ń dọ́ọ̀bù yẹn tí èyí dọ́ọ̀bù tẹ̀yányá kọ́lọ́mọ́dé yóò dọ́ọ̀bù lọ́dọ̀ ti wá. so ẹni lọ́n bá rọ̀ tó lè tẹ̀lé àwọn aṣáájú jẹ́ tẹ̀lé ànábì. àti pé ìdí ó tẹ̀lẹ̀ síbi ọkàn bẹ́ẹ̀ ni lílà ni ó tẹ̀lẹ̀ láyé nínú gbogbo àìsàn tí máa ń tẹ́lẹ̀ síbi ọkàn bẹ́ẹ̀ ẹ̀ nígbà ìjàmà ìjọ ìwòrán pẹ̀lẹ́ ìjàmà lọ́fẹ́ pé owó ò ní wúlò ọmọ ò ní wúlò irú ẹ̀ ẹrú ọ̀sán yìí yóò wá déńjọ́ náà ọlọ́sìn yóò wá déńjọ́ náà tí ìgbà kan kò sí jẹ́mọ́jẹ́mọ́jẹ́ nú ọ̀gán rẹ̀ yá àdé pọn yá wọn. gbogbo ìyá máa fẹ́fẹ́ bí wọ́n fẹ́ náà làwọn gbé déńjọ́ náà ṣùgbọ́n o kò sí ti tọ́ ọ̀bá ti yẹn lóò láyé o ò ní ra ọkàn tó bá gbádùn mú lẹ́yìn tí a máa kọ́ sọ́dọ̀ kan tiẹ̀ fún yìí ẹgbẹ́ afẹ́sọ̀ yìí. àtìkọ̀tìlẹ̀ wúlá mùtìmáìlù. ìròyìn tí ó wà lára ọkà tó jẹ́ sàlíì ni irú ọkàn bẹ́ẹ̀ yóò ọkàn rẹ̀ ọkàn yóò máa balẹ̀ kò ní máa ṣe wípé tó bá lówó lọ́wọ́ tó pọ̀ kò ní dààmú tí ọba ní tó ń gan kò ní dààmú so ẹ máa yà mí farabalẹ̀ lára rẹ̀. nítorí ọkàn rẹ̀ fi ọkàn ní ò tí wà láti ń bára lẹ́yìn bá ní ẹ̀mẹ́yẹ mílíọ̀nù tọkàn rẹ̀ bá máa rí àmì lára ẹ̀ kò sí nígbàwọ̀ bá àìgbádùn ọkàn lọ olè náà ni àwọn tí ń bá ojú rí bí àwọn ìsìn ọkàn wọn ò nígbà ní owó tó tó lọ́wọ́ tí wọ́n tún túbọ̀ wọ́n tún sóògùn owó tí wọ́n tún ṣe ìyàwó tó ti fún ẹ. owó tẹ́lẹ̀ ní wọ́n fẹ̀ kan tó lẹ̀ ó tó ń sáyé o wọ́n bá ti yọ owó ti ti níyẹ. mẹ́ta ní bá ti yọ náà láti ìgbà wà yìí tó lówó lọ. bá ti yọ wọn ó fi agbábẹ́ gbogbo ayé ẹ̀ lọ ẹ̀ gbogbo ayé ẹ̀ ó fi gbà. kò dé ọkàn rẹ̀ ní ìbalẹ̀ wọ́n kò bá balẹ̀ bí tí yóò mú kọ́ ẹgbẹ́ tí máa mú kọ́ ni tọ́bọ̀lẹ̀ mú akáàsì ni yóò débẹ̀ ni tó dúpẹ́ bọ́lọ̀ mu dúpẹ́ dúpẹ́ tí ẹni ní wò yí pé kí lọ́tọ́ tó gbà èmi ń jẹun orí oúnjẹ jẹ bí bá kẹ́kọ̀ọ́ balẹ̀ jẹ́ ọlọ́run àti ọ̀dọ́ sí ìlòjì ọ̀rọ̀ ní sọ́gbọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹn ó lù wọ́n jìbìtì ó lò wọ́n ní ẹ̀hẹ́n kí lọ bẹ́ẹ̀ tí ó jẹ́ iṣẹ́ wọn wọ́n jẹ ẹ̀rọ lóhùn ṣe gbọ́dọ̀ bá dùn mí mm-hmm. màá bá kàdàrà rẹ̀ lọ. àti pé oṣù ẹ̀yìn lọ́dọ̀ rẹ̀ wọ́n máa sọ yẹ̀ sí yẹn ni tí yàrá ti hàn tí ẹ gbé àgbà ní ìṣòro fóònù ẹ ẹ lò ẹ lò tẹmẹtí lọrọ ah màá sí lọrọ jẹ́sí sọ́yìn mo fáyìn yìí lórí sọ́yìn. ẹ máa yẹn ń gbígbọ́ ní London ṣèlú pẹ́ẹ́lí báyìí náà ni ọ̀hún báyìí tẹ̀lé ẹ̀ mọ́yìn gan ẹ̀jẹ̀ fáyìn. ó fẹ́ kọ́ ọ dáàkọ̀ ọ̀rọ̀ ni fún ara rẹ̀ kó fi wá ọmú. ẹ má yọ pé à mo ní kí n sọ̀rọ̀ ta ní sọ̀rọ̀ four one nine ló ń sọ̀rọ̀ yóò pa ni. abẹ́rẹ́ ilé ìmọ̀. ẹlẹ́ ò mọ̀ pé mo ní mi mọ̀ ẹ́ bí báyìí lọ́ba island rọ́rọ́ lọ́dún wọn wà lórí ọwà tí wọ́n ní London arákùnrin sọ̀rọ̀ wà pé jádàn bí aago mi ìfẹ̀lẹ́ wọ́n yá àgọ́ ẹ̀yìn sínú lọ́hùn. àmọ́ ẹni bá pé à ṣé ẹ̀yìn ìfẹ́ dùnú yóò mú mú nọ́mbà ní eléyìí ti gbà pé kí èdè ní ẹ̀rọ àwọn tó kù. ọlọ́run sọ sí ọ̀rọ̀ rẹ̀. aláwọ̀ tààrà. àwọn obìnrin náà ń ṣe ìbáyé rọ̀jí. بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم على رجل الله تطمئن ọlọ́run ní àdàbíyàn àmánù àwọn ìjọba bèrè ọlọ́ngbọ́ àwọn ìjọba bèrè ọlọ́ngbọ́ dénúdénú. wàtàkùnmá inú kùlùkù bíbíkì ńlá. ó wá dàgbẹ́ ni pé oníbèrè béèrè pé bẹ́ẹ̀ ọlọ́wọ́ sọ wípé ọkàn tó jẹ lọ́run tó náà lọ́kàn tó ẹ́ pé. wàtá tí bẹ́ẹ̀ ni ìlúkọ̀ ní ìbòrò bí ní kèrè ńlá. a fẹ́ pé ọkàn wọn ó gba ìrántí ọlọ́run láàyè ìrántí ọlọ́run láàyè gbé síbẹ̀ ó láyè farabalẹ̀ síbẹ̀ ọkàn rẹ̀ kì í já lọ kì í máa já dànù. kọ́ lọ hé ẹ̀ẹ́dẹ́gbẹ́mọ ayé áà. Ah, nígbà tá a bá sá wàá kú gbogbo sunday láì tí ó bá ìgbé jonathan débẹ̀ tí ó bá ń báyìí wọ́n bá ní sẹ́yìn ìgbéjì láyé buhari wọ́n yàtọ̀ wọn adé pẹ̀lú ìkéjì wọ́n ti kọ́lé tán wọ́n ti ra mọ́tò tán ẹ̀wọ̀n gbogbo ọ̀nà ìdílé tọ̀. ìrántí ọlọ́run kan àárẹ̀ òṣèlú ọ̀bẹ yìí lábẹ́ ìgbẹ́kọ̀ ọlọ́run lálẹ́ ìjókòó múgbẹ́múgbẹ́ yìí ó ń bá wọn lára mú ni yọ̀hán ó ń bá lára mú ni ọlọ́wọ́n á ti èdè ọ̀sán tó bá gba tó ayé lábà ń gbọ́ ọkùnrin wọn máa ń máa ń ti ìwọ̀ lọ́wọ́. nítorí pé gbogbo ọkàn tó bá gbọ́ lọ́wọ́ gbọ́ náà ni ìrántí ọlọ́run máa ń ráyè dúró síbẹ̀. aláàbí kiri láàrin sábọ́ máa ń lòlọ́gbọ́. ibẹ̀ ni ìrántí ọlọ́run ráyè dúró sí ẹ̀sìn máa wò ó ẹni tí ò tọ́jú ọgbọ́n rẹ̀ kí àwọn àrántí ọlọ́run ààyè máa dé síbẹ̀ yìí ti jẹrẹ ẹ̀mí o yìí jẹrẹ o ẹ̀mí ẹgbẹ́ ọgbọ́n rẹ̀ yìí jẹ́ kí ọlọ́run máa wà bẹ̀ ní gbogbo ìgbà fún ọlọ́run ni ọ máa rán gbogbo àwọn èèyàn létí eré tiẹ̀ náà o. gbogbo ayé sílẹ̀ tó ìdí ọ̀tẹ̀ yẹ̀ ní tẹ́lẹ̀ yẹ̀ ní gbé ọlọ́run àgbẹ̀ ọ̀dùkàtọ̀ wọ́n máa ti náà tó rí ọmọ yà ẹsẹ̀ mọ̀ tó mọ̀ ń bẹ ní ẹsẹ̀ mọ̀ tó ń ṣe báyìí ọlọ́run ló ló alẹ́ nígbà wọ́n ti rántí ọlọ́run wọ́n rántí ọlọ́run ayé nìkan ní ọlọ́run náà wọ́n gbàgbé yóò máa dààmú ìmọ̀ àkọ́jà máa ti sọ gbòòrò wọn lórí yẹn bá padà ní oúnjẹ à ah, ń wọlé ti lọ òun bẹ ń lè owó òjò kọ́mọ kó mo wà sọ́ọ́bù mo bẹ̀rẹ̀ òun wá sọ́ọ́bù wọn ò rí aláǹtakùn ti tàwọn ilé ní wọn ò ní rí tọ́lọ́ náà òun náà ọ̀nà tí ọlọ́run tó dáa èyí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ìròyìn ìròyìn bẹ́ẹ̀. àti fọ́tútà ni à mo ní. قال تعالى من خشي الرحمن بالغيب وجاء بقلب مطمئن ọkàn tó jẹ́ mùsùlùmáìn inú ròyìn tó ní lára onídùúkọ máa túbá yóò máa túbá tó ti tẹ̀lé pẹ́pẹ́rẹ́ báyìí yóò máa túbá ọlọ́run ní mọ́nà kàfíà rahman bìbẹ́ ẹ bá fáyà wọ lọ́hùn ní kọ̀kọ̀ tẹ́nìkan ò rí wọ̀já mọ̀nẹ́yìn so ọkùnrin rẹ̀ ó di mọ̀nẹ́yìn nígbà tí ń payà ọlọ́run ní kọ̀rọ̀ olódodo ẹni kankan ò rí pọ̀ ń bẹ̀rù ọlọ́run ọkàn yóò máa tẹ́rí sọ́dọ̀ ọlọ́run sáà sáà sáà sáà kò ní láyé àti máa dẹ́sẹ̀. الصفة الثالثة وجل قال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ọlọ́run dájúdájú àwọn ẹni ọlọ́run àwọn ọmọ mi ní òdodo olùlànfẹ́ pé tí wọ́n bá dárúkọ ọlọ́run lọ́dọ̀ wọn ọkàn wọn á gbà á tí wọ́n máa ń káyà ọlọ́run ìmọ̀ ni wọ́n á lékún ọlọ́run nìkan ni wọ́n ń gbára lé wọ́n tú àyà ọlọ́run pé òfin ọlọ́run rèé ní ṣíṣe òfin ọlọ́run ní kíkápò ń bẹ̀ ọmọ nìyẹn ń gbọ́ sára gbọ́ sára gbọ́ sára kò sáàjì ìlápa kò sí ìrònú gbogbo ní màá ṣe èyí ní ìṣe. ìwọ kan bẹ́ẹ̀ yẹ ó jìyàn ọlọ́ọ̀gbà wò á máa ronú ní gbogbo láàyè bóyá tó ṣe yẹn náà ìyẹn bí rẹ̀ làwọn náà ìyẹn bí rẹ̀ làwọn náà kó o dẹ̀ sọ́dọ̀ ọ̀hún ní ọmọ ìdìbò ní láyé bàbá wa tí wọ́n ta ọ̀sẹ̀ tí ọlọ́run sọ láwùjú fún jẹ́mọ́ àtọ́tẹ́ wọ́n wá lẹ́yìn pa wá lánàá wọ́n ti tòkì dúpẹ́ nígbà àpàjọ níta náà bá bá mi ń bí wọ́n ní bàbá ẹ̀bá náà dúpẹ́ ìdàgbé mi dúpẹ́ lánàá pé ọlọ́run tó lè fún mi wọ́n ẹ̀bá náà dúpẹ́ mo ní lórí kíni àwọn àti ẹ̀mọ́ fi náà. wọ́n ti yàwó kí wọ́n àti yàwó kejì fúnra wọn fúnra wọn fúnra wọn. àkọ́kọ́ ní ti wálé mọ̀tẹ́lẹ̀ yìí pé a ah. bàbá ìjọba ilé àtẹ́lẹ̀ ọlọ́run fi ìṣàdánwò ojú fún wọn wọ́n sì gbé ìyàwó kalẹ̀ ló wá wọn ọ̀rọ̀ ẹ̀ ayé ń sọ déédéé sọ yìí ń wọ́n hà ogún mọ́lẹ́jì ní àtẹ́tẹ̀lẹ̀ nínú ọkọ̀ mọ́lẹ́jì ní bẹ́yányán àdìbọ̀dà fún ilé ìfọ̀lọ́ báyìí ẹ̀ háyá gbọ́dọ̀ ń fẹ́ ìyá ń lẹ́gbà láti ha nígbà tí a bá ti bàbá tí òbí náà bá háyà wò tí ìwọ tó o nílò ọba ha tẹ bá lè pàdé ọlọ́run sọ́dọ̀ wá fún pé ìwọ ẹrù mi lè mọ́ dán wò ìyè orí nà mọ́ jẹ́wọ́ orí nà ó sì gbẹ̀rọ ní ọ̀rọ̀ mi balẹ̀ rò ó sì fàyàwó ẹ̀ rò ìwọ sì rí nà láyé ó sí mo lè yá àkọ́jú sọ̀rọ̀. ń gbọ́dọ̀ nǹkan àti àbọ̀ ó ṣe mọ́ sí yìí ìyàwó ẹlẹ́kejì. ìyàwó ẹlẹ́kejì. bàbá. bàbá mà dé. wọ́n ti lé o. kọ̀mọ̀díà lọ́wọ́. rárá o. wọ́n ti lé o. kódà bí wọ́n ti lọ́ọ́ kí n gbé wọn ẹ̀jẹ̀ sí. wọ́n bá àṣẹ wa dúpẹ́ yìí. tó wá tán. tó wá tán. bó tún kù gánà ìnú orí ọlọ́run tó bẹ́ẹ̀ ṣe fún wọn ní ìdílé wẹ́rẹ́ yìí. ọlọ́run kan tiwa náà o. yóò sì wá lẹ́ni tí ọkàn rẹ̀ máa ń gbà wọn ayọ̀ ọlọ́run ah, àwọn òròyìn yìí pọ̀ ìjà tún sí orí ọ̀rọ̀ míì ọkà kejì ìyàtọ̀ òjò. minna ni wàá yẹ kulo alikọ́lì kùtì mẹ́yì. ọkà kejì nínú àwọn ọkà tí ń bẹ ní ọkà òkú òkú ọkà òkú ọkà àbí ọkà òkú bẹ́ẹ̀ bá ti ní mùláàfù wà mùláàfù ilé yìí. ìrẹ́ mọ̀kó mọ̀ ńlá o. ọlọ ẹ mùláàfù wà mùláàfù ilé yìí. wọ́n ti láàfà rẹ̀ báwọn. ó dáa. bẹ́ẹ̀ ti ní kílífà wà mọ̀ òṣèlú náà. ó lọ ọkàn tòkú sábẹ̀ ọkàn òjìkú. wọ́n wọlé bíi láàyè àtàbí. هو لا يعرف ربه ومولاه وخالقه ورازقه لا يعبده ولا يأتمر بأمره ولا ينتهي عن نهيه ọ̀pọ̀ ọba ìròyìn ẹ̀lẹ́gbọ́ yìí ìròyìn ọkà tó já láàyè láti sọ̀rọ̀ àkọ́lù tẹ̀lé láti sọ̀rọ̀ yẹ àwọn olùdí mẹ́mbẹ́ kọ́ gan àkùrẹ́ ìgbà wa táwọn ọ̀gá ọ̀kàn ìbàdàn ọ̀kàn ìbàdàn ọ̀kàn ìbàdàn abọ́bí mẹ́ta ń bẹ̀ so gbogbo nǹkan rẹ̀ yòókù náà tí ìwọ náà lè ronú ara ọkàn tó bá dùn yìí wà. àmọ́ ọkàn tó jẹ́ ọkàn òkú àbókù ọkàn òun náà ni ọkàn tí ò sí tẹ̀lé kankan bẹ̀. tọ olówó rẹ̀ ọmọ ọba rẹ̀ ẹjọ́ lọ́kàn yẹ kọ̀mẹ́ tó dá kọ̀mẹ́ nílẹ̀ yẹ ti mọ́ fún débi yọ wá sí i débi yọ wà sẹ́lá sẹ́rẹ̀ débi yọ wà dáwọ́ kí jẹ́yẹ́ má ṣe kọ̀fẹ́ kan máa bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ lẹ́bi yọlọ́ tó ní ọgbọ́n ọkà máa lẹ́nu ó lè fi gọ́ọ̀dù tó bá wù tó kọ̀ wá. wàlá yóò ébù máa yẹ ébù wáyà dá wàlá yóò bùbìlù máa yóò bùbìlù wáyà dá. irú ẹni bẹ́ẹ̀ gbogbo tó lọ́mọ àìsọ́jà fẹ́ràn kò ní fẹ́ràn rẹ̀ gbọ́dọ̀ wà ní gbọ́dọ̀ bínú sí òun ní bínú sí. bẹ́ẹ̀ni wọ́n wá kí fún máa ṣe àwádìí ìwọ̀n kọ̀ bá ti. ẹnu ìtọ́wà fún ni pé nǹkan kan wù ú bí jíjẹ kórì jẹ nǹkan kan wù ú bí ṣíṣe kórì ṣe lọ́ba tán. Hátà wàlàkánà fìyà mùsùlùmí rọ́bà ò. Nǹkan bá máa bí ọba àlejò ọlá rẹ̀ nọ́bí lọ́kàn tó sáà kìí ṣe. Wọ́n lọ́wọ́ èyí ò da owó èyí oníṣẹ́ ìgbà bẹ tó lè ní lásìkò táì sí láì dúró èlé ẹ lọ gbàjọ ẹ ìwé ti jà asagunmọ àti àfàdé ọkẹ ọlọmọkẹ ní à ìwé ìjà gbáà ibi ìdí ìtẹjọ lẹsẹ fún ẹ ẹni wá gan ó mà kúrò èyí ò dáa yìí bí ọmọ àmọ́ fún yíga àbí kejì ó sáà dájú ọgbọ́n. tó bá rọ̀ lù ó sì mà bí ò dáa ọ̀dọ̀ sì ni kéèyàn máa mà ọ̀tọ̀ ni kéèyàn mà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ máa ń tìjú wa ní gbogbo bá ń rí iṣẹ́ rí ìbá ń jáde ń já ìbá ń jáde ń afẹ́fà ni ẹjọ́ òkú jẹ́wọ́. ìdí ọ̀yẹ́ kó rọ́ọ̀lù lọ rọ́ọ̀lù kí ni nǹkan olówó yìí ní àfà tí ìdìbò gbọ́ tí ìdìbò mọ̀ kí lè fọlọ́ pè náà àbí àfà lọ́lọ́ ẹ̀ ń fara pamọ́ bá àfà tí káfà máa mọ̀ sábà sẹ́fìn àfà ni ọlọ́run.

kó wá lọ bí ó kóró ń ní yóò ti lọ bí ó kó lọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wù kì í dẹ̀ ti nìyẹn lẹ́yìn tí wọ́n ń bẹ̀ owó ilé ti lò tó ti ṣe mọ́ kò ọ òróró rẹ̀ ti rí tí ó mú àbí ọlọ́dẹ̀ bá dúpọ̀ rẹ̀ àmọ́ ti pé yóò sì yọ yóò fún òru ẹ̀ kí máa fún ní máa fún ẹ̀rọ lágbègbè o ti dúpọ̀ àyìn bàbá dúpọ̀. sùúrù tó fẹ́ bí dá tó fi dẹ́sẹ̀ ọ̀hún aláìsí sùúrù gbà tí o dúpọ̀ ọ̀pọ̀lọ́ náà láàyè ó fún ní táìmù tí o kò yí ọ̀ àbò ti dídé pàdé ọkọ̀ àbójì síbẹ̀ yìí ọ̀hún aláìsí sùúrù bá lọ́ọ̀mà pé ọba táì máa tọ́ lọ lọ́hùn tí wọ́n lè máa tọ́ àwọn aláṣẹ ìlú báwọn kọ mọ òfin lófin kọ lọ́rọ́ lù ọwọ́ arọ́lù tán ọwọ́ ni ẹ̀ ma ọlọ́pàá náà ti tó wájú ẹ̀ ọwọ́ ẹ̀ pàrọ̀ bẹ́ẹ̀ ọ̀dà máa lọ náà kò pápá jùlọ àjọ ọlọ́pàá nàìjíríà kì í bá ọ̀nà. sọ̀tọ̀ wá níbẹ̀ ọkà tó bá ti kú ìròyìn ẹ̀yàn fún wa yìí. فعبادته لغير الله حبا وخوفا ورجاء وسكتا إن أهب أهب لهواه وإن أبغض أبغض لهواه وإن أعطى أعطى لهواه فهو آثر عنده وأهب إليه من رضا مولاه wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ó lè máa ṣe bàádà lójú ara ẹ̀ àmọ́ ìbàádà rẹ̀ nǹkan míì ní sì lẹ́yìn ọlọ́run nǹkan míì ló sì lẹ́yìn ọlọ́run ìkírun kò tọ́ àmọ́ tó ń gbẹsẹ̀ ìkírun kò tọ́ ìdúntọ̀ nǹkan la ó kírun kò tọ́ bẹ́ẹ̀ bá ní ẹtú díẹ̀ wò ẹ̀ kò ń dè lẹ̀ bí òdùn dè èyí àwọn kan bẹ lákòókò tí kú sákò kéékèèké báyìí tí wọ́n sọ ẹnu lásìkò orílò rẹ̀ gbogbo eléyìí ti ń kírun yẹn ìwọn àkíkà lásán ni ló jẹ́ pé ká bá fẹ́ bẹ̀rẹ̀ wá àti ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ wọ́n kọ́kọ́ kìlọ̀ fún wa wọ́n kọ́kọ́ kìlọ̀ fún wa ẹnìkan jò ní olùmọ̀ fẹ́ gbọ́ orin yẹn níjọ pẹ́yìn náà ẹ̀rí tẹ̀ gbọ́ à olùdí ìṣẹ̀kọ̀ àìjíjẹ fẹ́ gbọ́ nù ẹlòmíì kò fẹ́ kí wọ́n kọ́ máa ń gbà ìwọ ẹ̀jẹ̀ pẹ̀lú pẹ́pẹ́rẹ́ ìní ìṣẹ̀kọ̀ mọ́ ìṣẹ̀kọ̀ ìṣẹ̀kọ̀ mi. báàgì máa kọ́ nù. a máa kọ́ lọ bẹ́ẹ̀ láwọn kìnìún áfíríkà. ṣùgbọ́n má ti ti wọ́n bẹ̀ jọ́mọ̀lẹ́ ká ọkọ̀ fún ọ. Ìmọ̀ ìgbà ọkọ̀ fún ọ. Wípé ọ̀ ọ̀ ọ̀gbọ̀n tí ń sọ pé ìjàmbá ìjàmbá yẹn lọ ni. Ọ̀rọ̀ ẹ̀mọ ìjẹ́ ìtàjọ tí gbogbo jẹ́ ń dáàbọ̀ ń lẹ́bọ̀ ìgbẹ̀lẹ́ ni wá ta. Ìgbẹ̀lẹ́bọ̀ ìtàkì sílẹ̀ ìgbẹ̀lẹ́ ògbólé jì wá. Yọ̀ọ̀ ìfẹ́nu ti lọ́hùn. Tí ẹ bá ń fáyà, Ọlọ́run kì í bẹ̀rù. Tí bá ń rìn kà, Ọlọ́run kì í rìn kà sí tí bá ń bínú òbínú torí ọlọ́run tó wá fẹ́ràn gangan kan nǹkan yàtọ̀ àbọ̀ ẹnu ẹ̀ mú ni tó wá kọ̀ nǹkan kan sílẹ̀ ó yàtọ̀ ìfẹ́ ẹnu ẹ̀ ni ò fara mọ́ wọ́n fẹ́ fún yẹn ní nǹkan yóò fún nítorí ìfẹ́ ẹnu ni kò yọ ìyọ́ta là parí ní gbogbo òkúta ayé rẹ̀ nítorí wọ́n fẹ́ lọ́dọ̀ àrẹ̀ yóò máa ṣe wọ́n ẹ̀sẹ̀ bíbélì náà bẹ̀rẹ̀ kò ní í dá oníkìlọ̀ kankan lóhùn náà sì wù kábíà níjà sí báyìí mọ̀ ká dá lóhùn. bali yẹ tẹ́bi òkú làṣẹ ìtọ́ni mọ́rí. èsì náà máa tẹ̀lé. àdúnyà tùtùkìtùwò wà pòrì díì. ayé kẹrì ayé ni ọ máa fi inú ayé ni ọ máa yọ inú níjọ ayé bá yọ inú inú ló dùn ẹ yóò dẹ kú ọtí síta alẹ́ òun ṣe níjọ ayé bá bí inú ó lè gbé pé òun fẹ́ lọ kú iná tí wò jẹ kú sí nígbà tí gbẹjọ́ ìbílẹ̀ tí ló wúlò fún. wàlíhàwà yusimu àmà sí wàlíbàtì wáyọ̀mí. ìfẹ́ ẹnu yóò di létí kò ní yóò rìnà yóò sì fọ́ lójú. fàhádà wàlíkọ́lùkù lẹ́yìn ìtòlẹ́rì fúkìrọ̀ tìtì fàtòwò ti àkàrọ̀ ní àyàtì fi kùrọ̀ àti kìtàbílà. wọ́n ní eléyìí ni ọkà tó kú yorùbá sílẹ̀ ní ọkà tó ti kú tí ọlọ́run sọ nípa ẹ̀ nínú àwọn abákan ayà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayà rẹ̀ nínú mi. qala ahadu salihin ya ajaban min al-muslim yabkuna ala mawti jabali wala yabkuna ala man mata qalbuhu wa huwa ashaddu فمخالفة صائب هذا القلب سكم ومعاشرته سم ومجالسته هلاك صفات ما قد تعلم ọ̀kan náà ẹni ọlọ́run wọ́n sọ̀rọ̀ wípé ẹ wo ìmọ̀ fún mùsùlùmí àwọn mùsùlùmí ìgbà tí wọ́n ń sunkún pa pé wọ́n lẹ́nu ìgbà lọ lé nìkan kú wọ́n sunkún áà ah, ó ti lọ ó ti kú áà ah, bàbá àwọn ìyá àwọn. irú àwọn ilé ẹ̀dẹ̀ sunkún lórí ọ̀sán tó kú ẹni rẹ̀ kú ẹ̀dẹ̀ sunkún rẹ̀ ẹkún tí ẹ lè sàǹfààní ìjọba ń sọkún ọ̀gbìn kí ẹ ń sọkún bí à ọkùnrin alókùnkùn là ń sọkún rẹ bóyá ọ̀rọ̀ ìjọ tàbí ẹ bẹ́ẹ̀ ń sọkún tí ìwọ̀n ẹ̀dá ń gbé ìdàgbòrà ní lókè lọ́n tiẹ̀ ẹ̀fọ́fọ́ ẹ̀fọ́fọ́ pọ̀ sí lọ́kà máa kò tó bá tiẹ̀ lọ́kà wọ́n kó tó kọ́ máa bá tiẹ̀ lọ́lọ́kù kọ́rọ̀ bá rí tọ́ bá ti ṣùgbọ́n bá sọkún àlàyé ó lè tajú pé à ọ̀tá kó tó bá ń gbé ọ̀tá fún ìwé lọ nǹkan kan ọ̀kan àwọn ẹ̀yẹ ọlọ́run ní èèmọ̀ ni torí pé kíkú ọkàn ló burú jù tó bá rí bẹ́ẹ̀ ìkìlọ̀ wá rí fáwa o ìkìlọ̀ ní ìfúnwa o gbogbo èèyàn ká máa bọ̀ o wọ́n ní ká máa tabájí máa rú ẹni tí ó rí báwọn tí dáadáa òwò ojú ẹ̀ máa ìmọ̀ bá ọkàn bẹ́ẹ̀ lò wàhálà súkìmù ni àìsàn yìí dáadáa o torí pé nǹkan bú èlò ìràn ẹni tọ́kàn rẹ̀ tó ti dípa tọ̀ bá rìn jọ́sọ̀ ògùn yóò wọ̀ lọ́bí ìgbà ọ̀gbà nǹkan bú. ìmọ̀ abájọ́ kókó ìbárẹ́ nì yóò pé wọ́n ti lé mọ́ kò ní sọ̀kan lé sí ẹ̀ kò ní sọ̀ nímọ̀ nǹkan lé. àádìnà sèrè wọn ni ọmọ abàbẹ̀ lọ́wọ́ kọ́lọ̀ ọ̀la wọ́n sì ní àǹfààní kó ṣe nà sí àmú ní ẹkùnrin ìgbó nà sí àmú ṣùgbọ́n jọbi iṣẹ́ ládà ọkọ̀ ọkàn tó kú náà láti fẹ́ gbọ́ yìí o. àti fàtìlì wúlẹ́ màtìtò ọ̀rẹ́ alẹ́ yìí. wọ́n ní tọ́ka bá ti kú ọ̀kan rẹ̀ ni pé wọ́n ti di ọkàn yẹn pa nìyẹn. ẹgbọ́n sọ̀rọ̀ wọn. wọ́n lọ́wọ́ tààlà tìlíkàlì kúrọ̀ nàkútù alẹ́ kàmí ní àǹbá ìhà wàlàkọ̀lì jẹ́ àti mùrùsùlùhùn bìlìbàyìnàd fàmà kánù líyù mínú bímà kẹ́sìdàbù min qabl kàdáàlì kàyẹ́tìfà ọlọ́run sọ náà wà ní fún ànábì ọ̀sán àyè pé orí ilẹ̀ tí à ń sọ àbí ìlú tá à ń sọ ìtàn rẹ̀ fún ọ tá à ń sọ ìyẹ̀ fún ọ. àwọn òjíṣẹ́ wọn wá wọn wá jíṣẹ́ fún wọn ó sì má wọn àlàyé wá. àmọ́ gbogbo ẹni ọkọ̀ ayé àwa nírọ̀ wọn ò gbà fọlọ́ onírọ́ nígbọ́ tọ̀ ọlọ́ni àìwá àgbà tí wọn ò gbà ń tó fà ní pé kàdáríkà ètò bá ọ̀dọ́hù àdàkù ló tẹ̀lé káàkiri bóun ti máa di ọkàn káàkiri ìpànà òun ti káàkiri ọ̀pá àdókò òun ti di ọkàn ọ̀pá òun ti káàkiri ọ̀lẹ́wọ̀ bẹ̀ mọ́ kọlọ ọmọ yàrá kọmọ yàrá wàhálà ẹni bá rí ẹjọ́ lọ́ba ṣe màdúró rẹ̀ ní ẹjọ́ kan rẹ̀ ti di òun ti ṣe wàhálà ṣe wàhálà kò sì iye àfa àti ìjọ wà sí ní fọ́nrán àwọn ẹ̀tí ọlọ́run ọba òbí ọkàn wọn sí wà sí fún kó tó sọ pé wọ́n ti bà á wọ́n ti ń lò ó ara ọmọ ayá ti jẹ gbẹ́sẹ̀ kọ́kọ́ ẹ̀jú bí wọ́n tọ̀. ọ̀pọ̀lọpọ̀ ta'ala. náà. awalam yahdi lilladhina yarithuna al-ardha min ba'di ahliha an law nasha'u wasabnahum bidhunubihim wa nasbaghu ala qulubihim fahum la yasma'un. Ah àwọn èèyàn tí wọ́n dogun lẹ̀ lẹ́yìn táwọn tí wọ́n nílẹ̀ kọ́kọ́ ti lọ àwọn kan nílẹ̀ àwọn kan nílẹ̀ yìí wọ́n sì dogun rẹ̀ bí ẹ̀sùn kan ti máa dogun ilé àdúgbò náà ọlọ́ni tí ìbá ti fa sàánú tààjẹ tààjẹ kí ẹ̀sẹ̀ tí a ń tẹ̀ ká máa ra kára wọn mú pẹ̀lú ẹ̀ ká fi ẹ̀sẹ̀ tí a ń tẹ̀ ra wọn mú lè kí ìbá ṣokùnfà kájú ọ̀kan wọn pa pátápátá fáwọn ẹ̀sùn ọ̀hún tí wọ́n lè gbọ́ kankan mọ́ kí ìbá fi dé àṣàánú wọn. tó bá rí bẹ́ẹ̀ ìkìlọ̀ wá ní dé sí ọ̀wá sí ìtò kẹ́ni tá a ṣàánú àmọ́ ìtò wọ́n ń ṣàánú wọn ní o ó sì sí wọ́n. ara àwọn ọlọ́run tá a rí onídé kò tí ì pa wá kò tí ì pa wá kéèyàn á sílẹ̀ látòjúwe pé kásọ pé ilẹ̀ tíìlì tó mọ̀ yìí ayé àlẹ́yìn tún pọ̀ o yá àfàràbájá lọ bàbáragbájá lọ bùrọ̀dàgbájá bùrọ̀dàgbájá ti lọ ha ní kí àǹtìsàràgbájá lọ kápẹ́ wọ́n bẹ́ẹ̀. sẹ́yìn tí òun sì bá dalí ànáhùn tó gbé ìbàdàn náà ni yóò fi mọ̀ pé à kí mò ń dájọ́ sí tí mò ń dájọ́ sí ìju ẹ̀jẹ̀ sílẹ̀ àbí lójú wa wọn èkú tí wọn sáré bẹ́ẹ̀ pé ẹjọ́ pé ẹjọ́ pé àkóní ah, kẹ́kọ̀ọ́ ọ̀dẹ mú o kí kẹ́kọ̀ọ́ sí ọ̀dà bí bómi bí òmu ṣé kò sí lọ káàrò kò ní kan kẹ́kọ̀ọ́ ní sínú rẹ̀ bí kò dé lẹ̀ ẹ̀rọ ọlọ́run fún lọ́dún kan ìmọ̀ ní gbogbo wa ó ti múra kó fẹ́ jáde ó ti fẹ́ jáde alájọ àbí nìkan ti dé wọn èdè àwọn ní ẹjọ ń jáde ńjọ náà àtẹnìyàn ní ẹjọ fẹ́ jáde ńjọ Sunday ẹni náà ti wá múra tán ló wá ń dóòdì àwọn kéde àwọn àdìsílẹ̀ pé àwọn ni wọ́n gbé e lọ́kọ̀ níyàwó wa ní à ẹjẹ wọn tó lọ àrọ́kùnrin lẹ́ni lọ́dà wọ́n jẹun ní bá ń sin tí ó jẹ ló bá ní jó wọn nara díẹ̀ lọba tù jàmá ojú náà ní ẹkọ ti gbé ìrọ̀lẹ́ ẹjọ́ náà dàgbé náà dàgbé sí kòtò ìdílé àìsàn ní. ó ti múra ní sílọ láàárọ̀ ọjọ́ yẹn lẹ́yìn àtùbà ọ̀rọ̀ kẹsàn yẹn mọ́sálásí ó ní onogbọrọ nǹkan yìí ti yanjú ẹ̀ tó yanjú ẹ̀ tó ti yanjú ẹ̀ tó sí láàárọ̀ ọjọ́ náà ní àlámà pé nǹkan kan ò dé ń bọ̀ wá sí lọ kí ló dé dé kó ló ń bọ̀ ní alájọ ọ̀nà sọ́fà alájọ sọ́fà yìí jẹ́ ọ̀nà ìbòjì wọn mọ́tò sọ́fà náà yóò bàjẹ́. a lè sọ ìní náà lè bẹ́ẹ̀ bàbá búburú yìí ti ń bẹ lọ́hùn tàbá yìí ti ń bẹ lọ́hùn. tá a sì múra sí olóore ilé òkú bẹ́ẹ̀ ní ìwà gbóná àmọ́ sí tọ́lọ́dá mọ́mọ́ ìlẹ́yìn àdìgbé gbogbo tí a bá wà láì dé fẹ́ kú o nígbà wà níbàdí wa àbẹ́ kú o kára ló ló jẹ jáde àtúndé náà kò jẹ wa àbẹ́ jáde ọmọ tó wá sáyé nítorí ẹ̀rí tó tó bá ní ìtẹ̀sí kan láyé náà ìdẹ̀rẹ́ yóò kù ní. ọlọ́wọ́ jẹ́ kí inú wọn gbóná bóòtì iná inú inú obìnrin máa gbóná bọ́sọ́tì ní máa ọmọ máa náà yóò máa náà báyọ̀ nígbà tí tí bàbá ń yóò máa náà báyọ̀ ọlọ́run pa ilé ẹ̀kọ́ ìbàdí bò lẹ̀ fún ń dá bò lẹ̀ ń ṣeré lẹ̀ ọmọ ń ṣeré lẹ̀ gbogbo ẹgbẹ́ ní jẹ́ lẹ̀ tí màlẹ́kà ọlọ́run fún lẹ̀ kò fẹ́ bò lẹ̀ àìfẹ́ bò lọ. atúndílé ayé fún àtúfẹ́ bò yìí. abáfíkẹ́ náà sàárè tá a pàdé ìfẹ́ ọlọ́run lẹ̀ bí gọ́mọ̀tò sọ́mọ́ ni àyàfi ìdí ẹ̀ka sọ fún wa pé ìtí ọ̀nà ni wa máa wá fà sí gbé gàlìgà àlìjáàmù òde kó dé ni pé wọ́n máa sọ àjẹ́ náà wà hàn wá àmọ́ alájọ náà wa àwọn ìyàwó wa àmọ́ ẹni o lọ́ọ̀kan àmọ́ ọ̀rọ̀ òní kẹsẹ̀ kí wọn kọ́ ní tẹ̀lé tẹ̀lé ọ̀rọ̀ òní kan o máa gbádùn wọn àwọn ọ̀gá ah, ọlọ́run tó ti dè ẹ̀rọ tó ti dè ibi abá ti wà àdìbẹ́ kó wọn ibùsọ̀ sí ní àkó bí àfi àkọ́ ibùsọ̀ tá a ti ní kó wọn láéláé ẹ̀jẹ̀ náà kò sí gbóná mọ́ kò sí bìtùmá.

àti six million gbogbo lórí ìfúnni àti six million gbogbo lórí ìfúnni ìjọba pátá kódà kò jẹ́ dọ́là ìyẹn àwọn méjèèjì ló ń parí òun. ìyẹn bá wọn. àtibọ̀ sáníà. ìròyìn kejì. kọ́ọ̀sì. yóò lé ní o yóò lé ní o ọkàn tó bá jẹ́ òkú kọ́ọ̀sì yóò lé. قال الله تعالى فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خاص واحدة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين ìròyìn kejì fún ọkàn tó kú ni pé ọlọ́run bá àlejòlá ń sọ nínú Quran ọlọ́run bá ní ìyí rẹ̀ gbogbo jù láti ọlọ́run jẹ́ jù yóò rojọ́ rojọ́ rojọ́ rojọ́ tí ìjọba wá ní ìjọ òdà yóò sọ ìjọba ilé sọ yìí ọlọ́ni ọkàn wọn ò dédé lé Fatima nákìdí ní sàrà ọ̀hún àdéhùn tí wọ́n tún lè àdéhùn tí wọ́n tún lè jọ́nà gbogbo ẹni wá ládé lọ́rùn ẹ má tu o ẹbẹ lọ́nkẹ́ ẹ dé fàyà yín fọmọ yín fọrẹ yín bẹ̀rẹ̀ yín ọ̀sàdéhùn ọlọ́dẹ̀ mú tiẹ̀ fẹ́ fún ọ. Ah. yá bí àdéhùn tó ń gbé ìdí máa tẹ̀lé títú àdéhùn wàhálà ni ìwé ìyẹ́jọ́ sàdéhùn ọjọ́ ló fi wá yẹ kò dáa báwọn kó lóun là wá o. ọ̀rọ̀ nípa tí wọ́n tú àdéhùn làánà ọlọ́ọ̀la wá làánà wọn. lẹ́tà lánàá wọn tán. ẹ̀jẹ̀ ẹ̀nà pẹ̀lú ìbẹ̀rù pàṣẹ. àwa adé kọkàn àwọn olè ẹ̀fọn tí wọ́n ti di yẹn ọkàn wa lè ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ kó lè lè wọ bẹ̀ náà. يحرفون الكلم عن مواضعه irú àwọn ẹni yìí wọ́n máa wá yí ọ̀rọ̀ lọ́hùn kó bó ṣe wà wọ́n máa yí ọ̀rọ̀ lọ́hùn kó bó ṣe wà jọ̀wọ́n àwọn onígbọ̀n àwọn ní àwọn ní ní kapásítì ká máa yí ọ̀rọ̀ lọ́hùn kó bó ṣe wà. àwọn àfáà yìí àwọn àfààní. Ebi ẹni bá mọ̀ nǹkan lórí. Ṣé ẹni tí ọ̀gá mà ojú tí ọ̀gá tí ọ̀gá kan máa lọ wà níbo lórí lọ. Ẹ wá wo tí àwọn àbá àgbà ní sàmánì tá a wà yìí. Àwọn ni wọ́n ń bóra. Àwọn ni wọ́n ń lùlù. Wọ́n bẹ̀rẹ̀ lù ní pẹ́ńpẹ́ńkulé. Ìlú ti kọjá bẹ́ẹ̀ nìsín wọ́n ti ń ra wọn náà ti ń lu ìlò tó lérè ń lò gbọ́ngàn àfà àfà tó ẹ̀jẹ̀ pé wọ́n bá ń lùlù nìkan gbogbo àwọn nǹkan fi tọ́ọ̀nù ìfúnná gbè sílẹ̀ ọtí ni o sì náà ni o gbogbo nǹkan bẹ́ẹ̀ ló gbè sílẹ̀ èyí ti dé nìyẹn ìjà kí ló wá dé ṣùgbọ́n ìtọ́lọ̀ wọn sọ parí rẹ̀ yìí ìlọlọ́ngbò yíyọ ànábì rẹ̀ náà sì gbogbo ẹni ọlọ́run máa lò tó máa yọ wá ó ti tì wá ń lọ ó ní àhán. wẹ̀nàtú ṣàbọ̀ mímọ́ dúkìrú bí. èròǹjẹ èròǹjẹ tí wọ́n kọ́ wọn èròǹjẹ wà àti tí wọ́n ti fún wọn wọ́n gbà díẹ̀ pé à ẹ má mọ̀ sí dáadáa báyìí yóò tèrè báyìí àwọn òṣèré wọ́n gbà díẹ̀ nǹkan báyìí ẹ má jìnnà sí tí òṣèré èyí báyìí ni ọjọ́ wọ́n gbà díẹ̀. ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم ẹwọ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹwọ́ lọ́sí sọ́ọ̀ lè pẹ́ olè mọ̀rọ́ sọ bí ọlọ́run wà látàzá lè tàtọ́lì àlàáfínà ti mẹ́lẹ́hàn ìlà kọ̀ọ̀lẹ́lá mẹ́lẹ́hàn. ọlọ́lùwà nábì òní yẹ òní lò wọ́n máa rí wọn wọ́n máa gẹ́ẹ̀tì wọn kíyàn gẹ́ẹ̀tì nǹkan nǹkan tí ń fara pamọ́ fún yàn kíyàn wá gẹ́ẹ̀tì ẹ̀ máa lọ pé àpò orí ọ̀ mẹ́ta ọ̀ áàgìnà ti nílẹ̀ ọ̀hún gbogbo oníjàmbá ní wọn tẹ́kọ̀tọ̀ ní ìtẹ́jọ́ ń ṣe lójú ìta orí ọ̀ǹda ọ̀tọ̀ ní ti ṣe lábẹ́nú ẹ̀ padà ká máa àfihàn padà tí wọ́n fẹjọ́ rẹ̀ sùn bí àfẹ́ bá ní kìlọ̀ fún o owó tó yá èlé rẹ̀ kọ̀sán lọ sí jímọ̀ o àrẹ ti yún yín máa dàpẹ́ ká ń dáwọ́ èyí pé à ẹ bí hàn àwọn àlùkò àlẹ́ ọmọ dáadáa akẹ́kọ̀ọ́ ló máa tàánú rẹ̀ ń bọ́ lọ́wọ́ bàbá olè yẹn bú ọlọ́ọ̀sùn lọ́nà tó ṣẹlẹ̀ ọ̀fọwọ́sí ọlọ sí òwò ní ìṣẹ́gbẹ́ ọ̀fọwọ́ sí àwọn àrẹ kan tó bí ó ti gbẹ́gbẹ́ rẹ̀ wà sọ́dà bí hùn ní bá wà fà wà ní wọ́n ní báyìí báyìí báyìí báyìí ẹni tó gbé kéèsì wá tẹ̀lé kéèsì yìí tó wà yìí kéèsì kéèsì lábẹ́ ní tá àfa ìjẹ̀kẹ́ sí ẹ pa afabade tẹ ma wọn ẹni ọmọ wọn kí ló fa yín bọ ẹn kí ní gangan kan fa do ṣé ìké tó o ké ọkọ̀kọ̀ tó o sòrò báyìí tọ ẹn nígbà tí nígbà tí nígbà tí ni ọlọ́run fẹ́ kó o sórí ibú rẹ o sọrí àtàlájẹ ní ìsìn o ò lè mọ̀ pé wọ́n ń bọ̀ ní ọmọ abẹ wọn ni yàtì làwọn òsì máa fáfẹ́ àwọn ọmọ fáfẹ́ akókè ẹ̀sẹ̀ ni àti èrè àtòjú owó alùpàṣẹ fún mi kí ni pé ẹ̀yà kò ní ọlọ ọ̀nà lọ́ba fún ẹjọ́ fún òfin kan dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rí kan ọlọ́run ní ànábì ó lù wọn ọwọ́ wa rí wọn tán mọ́kò ẹ sí wàhálà fáàkù á ní. báwo ni ẹ ní wọn mú ẹ pa. mójúkò fún wọn o mójúkò mójúkò ń bẹ o bílẹ̀ bọ̀ ìbànújẹ́ ní ọbẹ̀ pàǹtọ̀ wò. kọ́lọ́ mọ́ sọ́lọ́ bàdìjọ́ lọ́sàn wa a máa kọrin tọ́jọ́ ọ̀nà ẹ bá ti lè dó lórí òdodo orin yẹn ní màá ṣiṣẹ́ fún lára àwọn oníjàmbá ara rẹ̀ ẹ kọ́ yẹn títú ọmọ rẹ̀ lọ́nà ìyàwó kò sí ha nǹkan míì ńlọpọlọ ńlọ sí láyé rẹ̀ bí alásàlátù ọlọ́gbọ́n kìí jọ òun náà ń tẹ́lẹ̀ fún wọn. ó sì mọ̀ pé bóun ṣe ké kọ́hún àbá àtọ́kọ́ ohun tí ò ti yẹn ìfẹ́ rí ni pé yóò àdínà sílùú àfa àdámù yóò máa sá òun sọ̀rọ̀ ẹgbẹ́ náà fún wọn mọ̀ nígbà tí ń kẹ́dùn wá má lọ títì hmm. ẹ̀ẹ́ ìkí ikú tọ́pa àgbà bí ikú tó pa àgbà. ó ti gbé àpò rẹ̀ bọ̀. ó ti gbé àpò rẹ̀ bọ̀. ṣé ní nǹkan ìṣúra rẹ̀. ní ibi ìṣúra nǹkan nǹkan wọ́n ti abẹ́ lórí dànù. wọ́n á ní wọ́n rí àgbo mọ́. Ah, ah, ah. ẹ ẹ lókun tó parí fi jẹ́ wọ́n gbé lọ. ó ní kò lè ní ibi abáwà mọ́. kó náà kọyọ sí ibu bí láì kọyọ sí ibu bí. fẹ̀yí tó ń dánwò yẹn kò bọ́ sí ibù mọ́. kò bọ́ sí ibù mọ́. lè yọjú. ah ilé ìyàní ó lè yọjú.

ju dada lọ. Káyà ju àdá lọ. Mọ̀fà mọ̀fà bọ̀ mọ̀fà bọ̀ hàn ọ̀dọ́. Lọ́dẹ̀ kẹ́lẹ̀ pẹ̀lú. Àá sọ̀rọ̀ ló di wọn. Kí ló ti sọ̀rọ̀ máa jó wọn kì í lọ? Ẹ ó sọ pé kọ̀dá kí wọ́n yìí bá wọn. Sọ̀rọ̀ mi kì í sọ̀rọ̀ sọ̀rọ̀. Níjọ́ ọdún díẹ̀, ọ̀kan náà àwọn akérò náà tó dé jáde tó ti wẹ̀. Abáàlọ́ ló tàgbé anjumẹ kọsọ fún mi pé àfàgbàjá ni lọ lọ́ba sáré bí ọkọ̀ ìyá kó ìdíje bá forí ọkọ̀ ilé ọkọ̀ lọ́dún kan. so àwa tẹ̀lé ni ṣùgbọ́n ti ronú pé à gómìnà máa lè bá ọmọ lè mú òun ó lè fi dáwà nù mírọ̀ ọ̀dọ̀ bá bá ìyá yẹn ló fún yàrá dá òde láti rọ́ọ̀lù bàbá yẹn kó lọ mo ní ẹrú wọn ọkọ̀ dáadáa nígbà tá a wò ó mi ń bẹ lẹ́gbẹ̀ẹ́. ọgbọ́n ẹlẹ́yà ọ̀sánilé irú wọn yẹ jẹ́ fúdì wá báyìí. wọ́n yẹ wá sí bànàbànà lẹ́ẹ̀kan wá ẹ̀ka tó ti wà náà ní ọkà tó wá tó dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fún un. èwo ti ìjà yẹ́sẹ̀ mọ́ ni. máa ké lọ ọ̀pá ọ̀bẹ̀ ọ̀bẹ̀ wẹ̀ mọ́ni. ọlọ́kùnrin ṣe o ti bá tiẹ̀ lọ òtí bá tiẹ̀ lọ kò lè kà ọ́ máa mọ́ kò sì ní yá gbọ́ ńjọba yíwọ́ ńjọba hmm. ah. yíwọ́ ò ní yá gbọ́. Fàáfà ẹnu wà fà. Ọlọ́ni máa dúpọ̀ iná iná ńlá yìí. Ọlọ́run máa ń fẹ́rẹ̀ máa ń ṣe dáadáa o. Ẹgbọ́n kan ewúrẹ́ àìlọ́rọ̀ parí ọlọ́run fẹ́rẹ̀ máa ń ṣe dáadáa o. Máa bá tiẹ̀ lọ o. Mọ̀jẹ̀rù ni wọ́n pa ọ́ o. Àfi pọ́ńtù sáà lè ta ẹlẹ́gbẹ̀ta mọ́fàl ọkàn tí ọba ṣubú àgádá gbogbo ni wọ́n tó dì í wọ́n ti fàgádá gbogbo ti jẹ́ ọkàn yẹn wọ́n lẹ̀ wọ́n ti tọ́ tó kù. Wọ́lá tààlà, àmọ̀ àlà kùlù bí àkùfà lóha. Ọlọ́run ní à ó jọ ń pé àgádágodo ọkàn yín ọkàn wọn ó jọ pé àgádágodo ńlẹ̀ ńlẹ̀ ní àbèjì tó pé ìkẹta òwò díẹ̀ mà kò ní wọ díẹ̀ mà ni ẹ ká tó ń kó bẹ́ẹ̀ náà a ti kó ní ọkàn tó kú bá wọn ká lè sọ kéèké. àná òsàlì. ọkàn kẹta. wọ́n wọlé pọ́ńtò ní paríìdì lọ́kàn tí ń sáyẹ́sì tó ń di ọ̀sibítù àti ọ̀gbádùn. alikọ́lùkù marid. ọkàn tí ó gbádùn. wà kọ́lùkù láwù ẹ̀yàtún. òun ìṣẹ̀lẹ̀ ń bẹ lára tiẹ̀ owó òkú tán. wábì. màáyìtù ni wọn pè wọ́n pé màáyìtù. wábì ìlà fàlàwù máa tàtààyè. àìsàn kan ṣe yìí àìsàn kan ṣe yẹ ìpìlẹ̀ méjì kan bẹ lára ìṣàn tẹ̀mọ́tù àádìí ìmọ̀ràn wàtílíkà òkúrọ̀ eléyìí ìfà tọ̀hún náà ìfà ọjọ́ wọ̀ ọkàn tí ń ṣàìsàn ìyẹn ló pọ̀ ló ṣe bẹ̀ láàrin àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọkàn ní ṣàìsàn nǹkan méjì ló wà ń pe lábẹ́ àìsàn yẹn mọ́dà méjì ló wà irinṣẹ́ méjì ló wà tàbí ìpìlẹ̀ méjì ló wà tí ẹnjìníà ọkàn yẹn síbí síbí ìkànfà mi ìkànfà mi. wọ́n wọlé máa. وجب عليه منهما ففيه من محبة الله تعالى والإيمان به والإخلاص له والتوكل عليه ما هو مادة حياته wọ́n ní ọ̀rọ̀ wa kù síbi ìtọ́lọ́ ìtọ́bára mú ìtọ́bára mú nínú méjèèjì yẹn tí ẹ̀ yóò ṣe. nínú tí ń fà á ọ̀kan bẹ̀ náà ní ìfẹ́ ọlọ́run àti ìmọ̀ọ́nì àti ìfìlà àti ìgbára lọ́lọ́run mọ́dà kábí yìí náà ti ń bẹnu ọkàn tí ń ṣàìsàn ló ń gbàtọ́ lọ́run láwọn àsìkò kan yóò kí wọn yóò sì gbogbo ẹ̀ yóò sì fẹ́ kó ṣe sọ kéde sí wọn kéde sí wọn. wà wọ́n máa wọ́n máa tọ́jú ayé àti. ẹ náà ni mọ́dà ẹ náà ni ìpìlẹ̀ tí ń fàtẹ̀ ìpìlẹ̀ tí ń jẹ́ onímọ́nì tí ń jẹ́ gbàtọ́ lọ́run iná ni ó yá rí àmì pé sọlọ́run ìyẹn lè ní ìpìlẹ̀ ìyẹn ló yẹ kó jẹ́ ìpìlẹ̀ ẹ̀dá nítorí ọ̀dá mẹ́ta láàánú yẹn ṣùgbọ́n ìtọ́sẹ́rí ti tó jẹ́ àrùn kejì ó ní. wọ́n fi ìlú mahabbat ash-shahawat wal irsi ala ta'tilha wal asad wal kibr wal ujub wa hubb al-'uluw wal fasad fil ard bi riyata wal nifaq wal riya wa shu'i wal bukhl máa wà máa dàtọ̀ láti wà á sọ̀tì. tọ́ wọ́n ní orogún kejì tí ọkọ̀ ń bẹ dára ọkọ̀ tí ń ṣàìsàn ní ojú kòkòrò ìfẹ́ ojú kòkòrò títí ti fẹ́ tọ́ yóò lè sílẹ̀ àti kìí ta kéèyàn máa kìí ta àti agídí àtijọ́rẹ́ lójú àti ìfẹ́ pé àwọn làwọn wà ń bẹ̀ ìbàjẹ́ tó yí lẹ̀ pẹ̀lú pé ọbẹ̀ dọ̀gba tí èèyàn máa lé olórí lọ bẹ ìmú bẹ tó fẹ́ jẹ ìmáàmù lọ bẹ fálọ́wẹ̀ ẹ wọ́n fẹ́ jẹ ìmáàmù nìkan lásìkò ẹ ìkànnì wọn tó fẹ́ jẹ ìmáàmù sí lọ gba ní ẹgbẹ́ òun ni o ọbẹ̀ náà wọnifak ojú méjì àti ìfúráyì ni àtàwọn tó yẹ pé mọ́dàtú eléyìí ni mọ́dàtú tí ó hàn lẹ́nà tí ó pa nígbà tí mọ́dàtú àkọ́kọ́ jẹ́ nǹkan tó lóye fi máa dáyé rè lórí ẹ̀kọ́ jẹ́ kílẹ̀ ń ta dáma tí ó lè fi máa tẹ̀lé rè tí ò fi ní rá ìrìn àjò ayé ilé wa jẹ́ ìdá ìdákéjì ẹ̀ láti màlímù láti pa. wọn àwọn olùbíláyì mi ní hàdà lè kọ́ lùkù. ọlọ́run náà wà ń bẹ̀ o. wà á rà lẹ́bi zakar lọ́wọ́ fi ìdáyà ìjáde ní aksara bin aya bí ànyàkọ́tọ̀ lè kọ́lùbà sẹ̀límà bí arba àyà wà lè kọ́lùbà lẹ́yìíta bí àyà tẹ̀yìn súnmà aksara min sàlá ti àṣàrà àyà bí àdà náà. wọ́n ní èdè yìí ọlọ́run sọ nípa rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jíjẹ kúránì kàlíyìn so ọkà tó gbádùn ọlọ́run fi àyà mẹ́rin péré sàlàyé ẹ̀ ọkà tó gbádùn àyà mẹ́rin sàlàyé ẹ̀ péré ọkà tó ti kú ọlọ́run báyà méjì péré sàlàyé ẹ̀ àbí òun fún wàhálà ó ti kú ó sì báyà méjì sàlàyé ẹ̀ àmọ́ ọkàn tí ó ti jẹ́ táyì yẹn ni ọkàn tí nǹkan méjì ń bẹ ń bẹ èyí fa lọ tó dáa èyí fa lọ tó dáa èyí tá à ń pè ní ọ̀dà lónìí ọ̀dà lọ́la tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lókè pẹ̀lú ìsìn yìí ń bọ́ lọ́n fẹ́ ṣàlàyé yẹn ááyà tó lé ní mẹ́tàlá lọ́n ṣàlàyé ẹ̀. bí anna kathiran mina al-muslimin la yakhlu qalbuhu an yakuna min hadha an-nar walaw la'batan wa'ida. نسأل الله تعالى أن يعصمنا من ذلك وأن يشفي قلوبنا من أمراضها آمين tọ́lẹ́ òjìlówá pọ̀ láàrin àwọn mùsùlùmí òde òní ọmọ náà ń tọ́ka rẹ̀ òrí bà wọ́n ọmọ náà ń tọ́ka rẹ̀ òrí bà wọ́n kódà òjò bẹ́sẹ̀ tó kan ní àìsàn òfin ṣe ojú kò dá ẹ̀wọ̀n mọ́tò yìí ní ìdìbò abẹ́lé ìtì lọ́nba àbókin olóbìnrin ọkọ sẹ́ńdà èyí tí ìwà ha ẹgbẹ́ nǹkan obìnrin ojú ti bá yà kò lọ bá o ti wá fún o ní kẹfìlá tó ti di ha ẹ máa wo àdánwò kílè ti ya na ha ah, yóò máa dáa pọ̀ rẹ̀. àìdáná gbójú ń bẹ̀ ni tọrọ ti ilé ẹ̀fọ́ lọ́nà ọha yà á máa yọ ọ́ àyè òsìkà àràmọ́ yọ̀ọ́ bá ti yé bá yé ayé ayé lọ. àbí ẹni kọ̀ọ̀kan ni máa ni nǹkan máa ń abẹ́lẹ̀ bàlẹ́jọ́lá kó là wá o. àmín. kó là wá kó já kó já kó délé o. àmín. kó má jà kójú tó o. àmín. kó má jà kójú o. àmín. wọ́n ti fàtúrò kàtàlì àtìfàtúlè wúlá mọ̀rìndùn. ó náà níròyìn ọkàn tí ń dá ẹ̀sẹ̀ náà níròyìn àkókò náà ni pé kọjá mọ̀ yìí ti ta sọ. Qala Allahu ta'ala. ṣé kúló bìnrin mọ̀rọ̀ bẹ́ẹ̀. فزاده الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ọlọ́run bá òun mọ́ràdà kí àrùn tí ń wá fi nígbà tí mú lẹ̀. ọlọ́run ìyà tó lé ń jẹ́ fún wọn pẹ̀lú pé wọ́n ọlọ́run ìròyìn àkọ́kọ́ ni pé àìsàn ìbẹ̀lọ́kàn wọn níbi ń jẹ́ màmí ìdò tí mmanikiri ń jẹ́ àìsàn lágbáwá á ní màrọ́ dùn ẹni tí wọ́n ń sẹ́sẹ̀ gangan á pè ní màmí ìdò. àti pàtó sáàníyà. láàrin. yóò máa ṣeré mi. ọlọ́pàá tí ń sáyẹ̀ tó máa mi bọ́ọ̀lù ó gbádùn mọ́ wọ́n á bó sásìkò òun ìrún ìrún ìrún borí sáfọ́n tẹ́tì tẹ́tì àbí gbígbínú tẹ́tì àti olùkọ́sẹ́ máa sọ máyù rẹ̀ máyù ah olórí mi ti sáyù ah, ah. ó sì kún rọ́ lọ́dà bẹ́ẹ̀ bá gbélé tó òsì sísan mẹ́wù wá mẹ́jọ ń bẹ̀rẹ̀ bọ́dọ̀ mọ̀ ah, ah. owó òkú èsù rẹ̀ lọ kó wá síbẹ̀ gbogbo ọmọ wọn wá fẹ́ ṣe kẹ́mi bọ́ọ̀lù lọ́wọ́. ẹgbẹ́ wọn ti ń gbá bọ́ọ̀lù wọn mọ ibi ń gbà mílíọ̀nù ń gbà àwọn lè máa mọ̀ ní yẹ̀wúdí máa mọ̀ àti nàzára ni wọ́n mọ̀ yí pé torí áfíríkà bá lọ fi pé torí áfíríkà bá lọ fi pé débi kókó lọ sẹ́tù kó lọ rèé ka ẹ̀kọ́ kó fi gbọ́ ẹ̀kọ́ yé kó wá bá jáde ìlò ẹ̀kọ́ yẹ ẹ̀rù pariwo àwọn wọ́n fúyẹ́ ju iye mọ̀nàmọ́ná lọ nítorí tí wọ́n dè wá mọ́ ni pé àtàlẹ́ kàákàákàákàá kò kọjá nù. gọ́fúnà ọlọ́mọdé sànú ẹ̀ bí ọ̀sán mi bọ́ mi tọ̀ ó tún àfihàn kan gbọ́ ìgbọ̀ bá kó ń bẹ̀ ń sìn láyé ọ̀tún máa kọ ireti lórí ẹ̀ sígbà tí nǹkan bá bẹ̀rẹ̀ sí ti jẹ́ ibi àwọn yahudi dè wá mọ́ ayimabi tẹ̀lé rí bẹ́ẹ̀ ọdẹ ọdẹ ọdẹ tẹ̀tọ́ ọ̀sìsì ọdẹ òsìta gbogbo yunifásitì nàìjíríà pàápà yunifásitì tó ń kẹ́kọ̀ọ́ bí kálukú òde di ọ̀lẹ́ tí ò ní lè kọjá ní èsì ni kíní agolo tàbí tàbí gan sínú ìhàlẹ̀ ìdárọ̀ nàìjíríà. ẹbí wa kọ̀ wọn kọ́ wọn bẹ́ẹ̀ inú ìwé nìkan lọ́wọ́ ọwọ́ adẹ̀rù ń wípé ibò làbẹ́ báyìí dá ara nǹkan ara nǹkan láyé ọ̀nà àtàyè tí yáyé òbí sàn ni ẹ̀dá tẹkíníkà yunifásitì tí ti bá a ti ń rọ bá a ti ń rọ bàálù bá a ti gbogbo nǹkan ló kọ̀bàyé jẹ́ tí wọ́n yọ̀ sí wọ́n ní lónìjọ́ ọbẹ̀ yẹn máa sun kúrò lórí bí ìgbà tí ń sọ̀rọ̀ bíi àkókò ní ilé ẹ mọ́ á rí pé ọbẹ̀ kọ́ sọ̀rọ̀ láàyè kan nǹkan fẹ́ wá sí orí àwọn tó bá bóde báwọn wọ́n fi kàn mọ́ gbogbo ààrẹ látọ̀rọ̀ wọ́n. tó ń bá ewu bẹ̀rẹ̀ pé ah, àwọn èèyàn ti aláìmọ̀tọ́ ti wá pọ̀ lẹ́yìn báyìí tí bẹ́ẹ̀ náà lẹ bẹ́ẹ̀ náà lẹ gbogbo tó tí ìdánwò yàn ga ìjọba tí gbogbo ẹ̀rí tó fi ojú hàn fi ìjọba lónìí ẹ̀jẹ̀ fẹ́ ló sọ pé òun lòun ti sọ́dẹ̀ sí ìjọba náà nìyẹn bẹ́ẹ̀ yẹn sọ́dẹ̀ yìí ti bẹ́ẹ̀ yẹn. bọ̀sibọ̀sọ́ bá wọn ọkọ̀ onítò ó ní àwọn èèyàn wa yìí kí wọ́n máa hun irọ́ irọ́ yìí olú ti jẹ wọn lógún jù tí yunifásitì yẹn bá bẹ̀rẹ̀ dé kàmáà a ní kẹfẹ́ nàìjíríà o ọ̀yọ́ sì lọ́kọ́kọ́ tó bẹ̀rẹ̀ báyìí. agbára ó dè mí jàmá. ọ̀dà mi lójú pé inú amẹ́ríkà ò lè jọ london ń wọ́n ò lè gun o tìbí tàbí ntayí tàbí ntayí ọmọ àwọn ọ̀dà ìmọ̀ nìyí. tìbí tàbí ilé ìfẹ́ náà. torí a lè dárọ̀ kò sí àṣẹ irọ́ rẹ̀ náà wà ẹni tí ọ̀rọ̀ nǹkan lọ́wọ́ kẹ́kọ̀ọ́ wọ́n fún ní ìwé ẹ̀rí kó tó lè rọ̀ ẹ máa rọ̀ kankan ní ìsìn tí wọ́n lè lágbára jù nàìjíríà ọ̀rọ̀ kan lè ní wọ́n fún lẹ́nu kò láṣẹ rẹ̀ náà kò láṣẹ. àmọ́ pé ọ̀yá ní ìsìn ọmọ tó ṣe màálù ló ní ìdókò ilé gbọ́ngàn ìlú nìsín. ẹ ẹ lè gbọ́n àwọn olórí tí wọ́n tí wọ́n ronú bí ilẹ̀ tí wọ́n ní jẹ́ yàmùyàmù látàrí báyìí kọ́lọ̀ jẹ́ kí wọ́n pọ̀ tó gbà ní wọn lágbára. bọ́ọ̀lù fẹ́rẹ̀ rẹ̀. bọ́ọ̀lù ni. wíwò ni wíwò látàgò bẹ́ẹ̀. bọ́ọ̀lù ni bọ́ọ̀lù ni ẹni tí ń gbá bọ́ọ̀lù tí ń sáré lọ sáré bọ̀ sáré lọ sáré bọ̀ sáré lọ sáré bọ̀ orí òní ti bẹ̀rù mọ́láyé. ká jókòó ká máa kẹ́kọ̀ọ́ ká tó máa hàn kàdórí orí ti balẹ̀ ti ń nalẹ̀ ti ń balẹ̀ jẹ́rìndẹ̀ àhà ẹni tó ẹnu kí wọ́n lò gbó orí táyà àìsàn ní ọ̀pá ni ọ̀sán. kọ́mọ ní júrì lọ. ẹ kọ́mọ ní júrì lọ ọ̀sán orí ti kàmí. àwọn tí kì í wò ó ṣẹ́fẹ́ ìdí bọ́ọ̀lù ní sáà sáà twenty four seven àwọn náà ti kú sára. bẹ́ẹ̀ni tí wọn lè fẹ́ràn lọ déédéé. àìsàn ti jó lọ àti ti jó lọ tó wọn máa jà fún agbábọ́ọ̀lù tí wọn mọ ní ìmáàmù.

àtúntò yàrá wọn lọ́dún kan ó ti pẹ́ nìsín ó lé ní olórúgbọ̀n ọdún ó ti ogójì ọdún ilé ìfowópamọ́ níbẹ̀ làwọn olóṣèlú bá ń jà lọ́dún náà àwọn kan nìkan bàbá kóre bàbá kóre òun ti wá pẹ́ nílẹ̀ Ghana ìfúgbò oṣù kẹ́kẹ́ pẹ́ńbẹ̀ kó ti wá wálé kò ní àtọ́lọ́dún náà fẹ́ ya àwọn òṣèlú ti ń jà ní ìdókòwò ìjàmbá yìí sí wọn èyí máa díjà àwọn ẹlẹ̀ ní bọ́ọ̀lù àwọn àrùn ẹni bọ́ọ̀lù yóò jẹ́ àdíjà alẹ̀ ó ní bọ́ọ̀lù díjà alẹ̀ yóò tẹ̀lé o tí wọ́n máa sọ aládà bọ́ọ̀lù àti yóò dèbí náà. àwọn bàbá àtọmọ mara wọn náà. àti yóò dèbí náà àwọn èèyàn rẹ gẹ́gẹ́ ń bu bọ́ọ̀lù ní àsìkò tá a ṣètò rẹ̀ bí yẹn bá bẹ̀rẹ̀ pé ẹmu di ọkọ ẹni ẹmu di ọkọ tí wọn kẹ bá wo bọ́ọ̀lù ọdẹsẹ̀ fan ó lé ìbéèrè wọn àti fún ọ náà pé wọn á gbangba gbangba yìí ní ẹ má ti gbogbo àsìkò tọmọ nìyẹn lò láyé ló sì fi o ẹ má ti alásìkò yìí tí ò ní fi mọ jẹ ìyá rẹ sọ ní tó dùbọ̀ ọdún bọ́ọ̀lù tí ó lè ń dùbọ̀ lẹ́yìn tí àtàlẹ́ gbàgbọ́. láyé ni ọ dà o ọkọ̀ tí bá ń ṣàìsàn yóò dáadáa. ẹja ẹja o ó ti ń jù a sì ń gé wọ́n gbogbo owó tí wọ́n ń àwọn náà là ń san o ṣàfihàn tó ń wo tẹ fi wo yẹ sẹfọn ti kiri ka fún ṣe kálí kálí wọlé gbélé ẹsì sanwó fún tẹ fún wo owó náà ní ń dájọ ní ti mílíọ̀nù yìí wà gbáyé àwọn ọ̀fẹ́ kẹ́ ẹ nígbà aká ẹ̀fọ́ ti kàrí lájé wọn ọ̀fẹ́ ìlú ọ̀rọ̀ ọjọ́ tí mo tún wò lórí ní pé ó ti wọ sàwùdí mo ní a ah, wàhálà o o wọ́n lọ wọ́n ní ọjọ́ bẹ́ẹ̀ gbá bọ́ọ̀lù tí wọ́n ń sọ yìí sẹ́nìkan ní kí n wò wọ́n sọ sẹ́nìkan ní kí n wò wọ́n lọ ṣe yẹlá jantí o ti fọ́ gbá bọ́ọ̀lù ní gbogbo àgbáńlá yé wọ́n jẹ́ pé ẹjọ́ ẹ wo bọ́ọ̀lù fẹ́ jẹ́ ìpele ńlá ni orí bàálù náà wá wà bàálù òfurufú ní ẹgbẹ́ tó kò ń ṣe wọn bàálù wọn wá yí wọn lọ síbi tí wọ́n bá tó bá gbàgbé lọ báyìí lọ́ máa yí wọn lọ síbẹ̀ lófurufú wọn lọ síbẹ̀ báyìí wọ́n yẹn nìkan kan ò tíì gbàgbọ́ gbogbo àgbáyé ewu ti àdánwò ebi kọ́lá ń dà wá. wá gbọ́ wọ́n ká bèbè ìta òjò wà tẹ́lì fún ọ pé ìbá mẹ́ta ara ta ń ta òjì. ọ̀fẹ́ yọ ọ bá a fi fún ọ̀n sàwùdí yọ lọ́dún kọ́wá ní sàánú sàwùdí. ìjọba ọ̀tọ̀ àwọn àfa ọ̀tọ̀ ń sàwùdí o. ó ní bàtí àwọn àfa sọ pé ẹ̀ka àjọba àfa nípa páàkì rẹ̀ ìjọba náà ìjọba bíbí náà ìjọba sàwùdí náà táà ọkọ̀ ìgbésí wọn ti jẹ́ yàtọ̀ wípé àwọn ń gbọ́nà èyí tí àwọn ọmọ tí wọn gba amẹ́ríkà bí wálé ní èyí ndị gbẹ torí ọmọ náà ti fún amẹ́ríkà gụwa tí wọn bí wálé nù arúgbó yìí fẹ́ àgọ́rọ̀ ọ̀làjú ọkùn kí a máa làjú bọ́ sí òdì o. láàyè ni o ẹgbẹ́ bọ́lá sọ. هل هذا إلا بشر مثلكم أفتأتون السير وأنتم تبصرون لا يدع قلوبهم ọlọ́run ní ọkàn wọn tí à ń sọ yìí wàásọ̀rọ̀ nàdúrà wọ́mọ wá pọ̀ sínú alẹ́bí náà fẹ́lá mú àwọn alábùsí ọmọ wá pọ̀ sínú gbà tí wà fífa kọ lù wọ́n tí wọ́n náà wá ní gbogbo ìlú ní ìsìn tí wọ́n ní gbádùn tí wọ́n ní ìsìn ọlọ́run ní àdébí náà lọ́dà mú alábòsí ní sọ́bà wọn. àyàdá ìlà àbẹ́sẹ̀rọ̀ ìdílé kún. wọ́n tẹ̀ ẹ̀fẹ̀ wọn àdàmọ́ rẹ̀ bí ẹsẹ̀ ìbọn náà ẹsẹ̀ à ń sọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ ìgbéyàwó náà ìgbéyàwó náà kàdàkì náà ní sókú ní kíni dídú ẹ̀ dídá. àwọn àdàtú náà sí ra. àbàtà tó na sí ra àtúntò sí ẹlẹ́mọ̀ dá lóhùn débi pé ó ti lọ́ fún iná lẹ́mọ̀ á sẹ́ẹ̀dì náà ní lórí ẹjọ́ ọ̀rọ̀ àdìyẹ. wàlìjọ́lá kójú àwọn ọmọ ọdún bẹ̀ ẹja tó ń so síwájú. àníwáwo àmọ̀rọ̀ ìdílé kọ́lùkù. a ti gbé ọkàn sí sísẹ yìí mọ́yì àti màrí ọkàn tó mẹ́ta ọkàn tó gbádùn yányá àtọkàtà ti kú àtọkàtà ti bẹ láàrin kò púpọ̀ yìí òyìnbó sàárẹ̀ èèyàn lọ́wọ́ pọ̀ lókè ìfẹ́ àmọ́ lẹ́yìn eléyìí ntọ́ka náà ni náà. النوع الأول أنواع أمراض القلب النوع الأول مرض حسي àwọn oríṣiríṣi àìsàn tí máa máa tọkàn lábẹ́ mẹ́ta díẹ̀ ńlẹ̀ yìí. àkọ́kọ́ àkọ́kọ́ ìní àìsàn ìdí àìsàn tá a fojú rí ìmọ̀ ṣe àìsàn wọ́n fẹ́ pín iye àìsàn tó wà àkọ́kọ́ ní àìsàn tá a fojú rí sẹ́gbẹ́ ìdílé ti mú aláìsàn ọwọ́ ni ẹsẹ̀ ni orí ni etí ni ọ̀nbẹ ni ìnra ni ìlú ni ákàrí pé kàbá yìí àìsàn ní lára ń bí. wọ́n wà lẹ́ni yẹ ẹlẹ́mu ní kọ́lìkù bí ọ́fìlì wọ̀ ẹ̀tẹ̀ ẹlẹ́mu sáàyè lè jẹ́ta dìde wọ́n á bọ̀ mọ̀nìwáyì hàdà náà wọ́n mọ̀rọ̀ du tèjì sí bìtẹ́mì bìlẹ̀kọ́lì nẹ́tẹ̀ lọ́ọ̀lẹ̀ àfíà. wọ́n ní àìsàn tó fojú wọn náà ni àìsàn tí ọkàn kẹta ẹ̀rù ń pa ẹ̀ inú kẹta ẹ̀rù tọ́mọ pé nǹkan ń ṣe òun tó sì kárí gbogbo ara èyí ni àìsàn tí ó tóbi jù ọ̀kan náà àìsàn tó tóbi jù ìní àìsàn tí a fẹ́ dárúkọ yìí tẹ̀sí sí ìlú dàmì kéjọ òdì kéjọ òdì sínú ọkàn ọkàn ló ń bá fẹ̀jẹ̀ tí ń gbé lọ níbọ̀ tí ń sọ ìdí ọ̀dà nù tí ń ṣètò tọ́da inú ọkàn mi ẹ̀jẹ̀ ti ń lọ gbogbo ara. tọ́wádìí pé níbi tí ẹ̀jẹ̀ ti ń lọ sí ń bọ̀ yìí ọ̀rọ̀ sísì ọ̀rọ̀ dì kọ́lọ̀ làwọn ń wọ́n ní ọ̀rọ̀ tó pọ̀ ni àwọn dókítà sọ ń pa ẹ̀. وسنذكر بعض علاج هذا النوع منها الاكثار من شرب المياه والنوم المبكر في الليل والاعتدال في الأكل والشرب واجتناب المسكرات بأنواعها wọ́n ní àìsàn yìí tá a sọ yìí tí àwọn olóyìnbó ń pè ní abasa ṣèwádìí ẹ bá ti tó àti inú báyìí ọ̀dọ̀nù àwọn àfáà ní oògùn ẹ̀wà oògùn tí òfin ń ṣẹlẹ̀ ó wà wọn ní àbò díẹ̀ lẹ̀. mímu mi dáadáa kí lè máa mú mi dán amadikọ kan máa ṣiṣẹ́ tó dáa. bákan náà kí n sì máa sùn lálẹ́ ká sì máa sùn lálẹ́ ṣe mọ̀ pé etí òde kára yóò fi lè káyé nìyí ó sì jẹ́ kíkú náà pọ̀ kí ló sì máa sùn lálẹ́ ara òògùn ẹ̀ ní bákan náà gan kí ẹ̀jẹ̀ ọkàn wọn má lọ lójijì ní kéèyàn máa jẹ onímọ̀tìmọ̀tì wọ́n máa jẹ ilé pààkì wọ́n fi yọ pàápàápàá kò tó jẹ wọ́n ti ní fílẹ̀ ibi jẹnu wọn àníwá ní ká dákun sí mẹ́ta káfí dákun jẹun káfí dákun mọ́ni káfí dákun yẹn yẹ fún mi ní fàlàáfíà ẹwo ẹwo ẹwo pọ̀bí ibú àgbà dókítà àgbà wà wà sọ́dọ̀dọ̀ àgbà sẹ́dá. ó ní wọn wọ̀rọ̀ títí bá wọn. kéèyàn máa jẹun níwọ̀ntúnwọ̀nsì kó sì máa mú nǹkan wọ̀ntúnwọ̀nsì paríparí ẹ̀ kéèyàn wá dínà sí gbogbo tí bá máa ń pààyàn bí ọtí. tí bá máa ń pààyàn bí ọtí ọtí wo àtọmọ ayé ẹ̀ bí gbé nǹkan kan. Ah. pé má ti lè mú àwọn nǹkan tí ń pààyàn yẹn ó ń sì ń lọ wọ́n kàn máa ń pé nǹkan kan ò tètè ah. ó ti kú díẹ̀ díẹ̀. ó ti kú sára jù ẹnu àárọ̀ ni ti ṣe. Ah. à ń gbọ́ nǹkan láàárọ̀ ìròyìn ibú ni pé gómìnà kan ọgbàjọba àpapọ̀ ní torí àwọn owó èrè lọ́pọ̀ ń bẹ̀. gómìnà ní o kò ṣe gbígbà máa gbin gbogbo owó ń bẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ni àpò nítorí èdè kí gómìnà gómìnà yẹn ló gbé ìpera ni igbó igbó àwọn ìpera. abájọ tí òbí ní ìtumọ̀ máa ń títì. èyí tí ò jẹ́ tí ò sì di àdáwò tán àmọ́ bẹ́ẹ̀ pé ó ń ku àdánwò tàbí ọ̀wọ́ rẹ̀ ní ìlú ìlú mọ́. ẹni ò bá lọ rẹ̀ pẹ́ lórí dànù ìjọba lọ. dáadọ́ oògùn ni àmọ́ dọ́ọ̀gì ni kìí ṣe oògùn èyíkéyìí àìsàn kó tó di pé wọ́n lè pé kí wọ́n lowó ẹ̀fà láìsàn dókítà ni ó sọ bẹ́ẹ̀ pé ẹlẹ́rú ẹlò kan báyìí látara tí wọ́n ti wọ́n ti fún un kìí ṣe ń tí wọ́n lè mọ wá lò bí ìfaratamọ́ níjẹ́ òní ọlọ́run ló yọ ọmọ kan àti ọkùnrin kan tí àwọn kan fẹ́ kó bá tí wọ́n lọ gbé kínní kúkú sínú rẹ̀ ìtajà ló ń bẹ̀rẹ̀ ń dànù ni ẹ mọ́tò wa bá bí ìjẹ́ ẹni bá mọ̀ mú kú mu yóò tún lè kú ṣe kárí nà mọ́ gbogbo sáńsà nǹkan tí ń ṣẹlẹ̀ yẹn wọn àfojú wọn ṣe èmi ló máa fi ojú ojú fèfèèfè máa yìnbọn mékèèjì ẹ̀ kò rọrùn ó ti ó ti ó ti dọ́gbọ̀ ààrẹ. kálẹ̀ mà ìjọba nàìjíríà lára abájá tó ń sà náà ní kóòdì náà wọn náà mà bí a sì mọ̀ pé kóòdì ògùn ní tẹ́lẹ̀ tí wọ́n fi ń tọ́jú àìsàn àmọ́ àwọn èèyàn ti ń lọ lòlódì kóòdì méjì lèèyàn gbọ́dọ̀ lò tí egbò bá dójú ẹ̀ tí ó fi tó láti píìsì gbogbo àwọn ètò ìfẹ́ mẹ́mẹ́ jáde ọmọ nàìjíríà wọn àlọ́ lóko bí mẹ́jọ mẹ́wàá kó ló fẹ́ jẹ́ jàrà o egun àrùn wà ẹ sì máa wò ó gbogbo àwọn ìjẹ́ máa ń lò tí máa tàlé fún agbára lọ́nà òdì pẹ́pẹ́ èèyàn lo ara ju bó ti yẹ kó lò lọ. ìjọ ńlẹ́ni ti ń parẹ́ o ìmọ̀ pa ìmọ̀ ni o torí pé ọlọ́run dá wa tó dá wa pé iye àádùn tààlà ọlọ́run ti wọ̀n síbẹ̀ pé ayé iye báyìí iye garama báyìí làágùn rẹ ọwọ́ á lọ lo oògùn àádùn tó yẹ kọ́ ọ là láàrin ọdún kan lè bá là ọtá lọ náà nìyẹn o wọ́n ní ìpín pọ̀ so fún di eléyìí gbogbo tí bá máa tí a bá máa jẹ. tí a bá máa ń mu tí ń dẹ́gbàrà ó dé lókè lókè inú fẹ́ ti kú ni o ẹgbẹ́ bíi bàbá bẹ́ẹ̀ ti ògógóró wọn ní ikú la gbọ́ àbá rẹ̀ ó dé lókè lójọ́ ní wọn ní fúnà dà o ọ̀sẹ̀ yìí àná. níbi tó wá lédè ní ìsìn àwọn ọ̀dọ́ tí ń bẹ́ ń ta wọn wá dá mi mọ́ pé wọ́n tọ́ba wa dojú ẹ̀ tán yà gbé tara. àgbàjọ ń gbáyé nìyẹn o. tọ́ba lọ rí báwọn tọ́ba lọ lè bá obìnrin lò láti tó wà báwọn tọ́ba lọ lè di ọmọ wọn bí nǹkan sáyé ju àdánwò lọ. gbẹ́jọ́ kò gbẹ́jọ́ wọn bí àdánwò sáyé nìyẹn. káfíń àsìkò tó tó tó tó tó gbàrẹ̀ bàjẹ́hùn lọ́lọ́ ọwọ́ lóbìnrin lọ́ba doyún wèrè ní òbí. wèrè zéèrè ti bẹ́ẹ̀. ẹ̀sùn oúnjẹ ń dàbí fún mi ní fi ń sayọ̀. anáwó sáni mọ́rọ̀dún màánáwí. ìran kejì máa sàn nìran àìsàn tó yẹ pé màánáwí ni màánáwí ni àlejò àlejò. ووالذي نحن بصدد البيان عنه ووالذي لا يأثر ألمه لا على القلب ولا على الجسد وإنما أثره للجوهر الروحي للحسي àwọn tọ́tàn táǹkì ti lọ́wọ́ yìí kìí ṣe àrùn táǹfojú rí ẹni tí pẹ́pẹ́ àrùn ọkàn rẹ̀ ń ṣàìsàn pẹ̀lú ẹni tọ́kàn rẹ̀ ọ̀ṣàìsàn wọ́n jọ ń lè bákan náà ni wọ́n jọ ń dìde ni wọ́n jọ ń jẹun ni kò sí ẹ̀pẹ̀lẹ́ o à ṣe gbádùn ẹni kankan ò ní yóò wọ̀n fún sẹ́sàn ẹ̀sán yẹn pamọ́. àmọ́rọ́ dùlùkùlù bìlì máa nà wíyà. ẹ̀tùbá àwọn ti ìbá ń sọ yìí. kẹsíyọ. ọkàn inú ẹ̀mí ní òun ẹ̀mí ní nǹkan ṣe. olówó pọ̀. awọlẹ̀ àṣírí kò fi là. ààrẹ tí àwa ń sọ yìí tá a fẹ́ máa sọ àwọn iye ìran mànàwí àkọ́kọ́ ń bẹ̀ iná lẹ bọ̀ àkọ́kọ́ ń bẹ̀ náà lẹ bọ̀ ẹ̀ńbàṣì ń fẹ́ bọ̀ òní ọ̀gá ìsàn àkọ́kọ́ tó dé mànàwí pẹ̀lú inú yẹn máa fẹ́ bọ̀ adẹ́tí la títí ń jẹ́ bọ̀ ní àìmọye ìgbà yìí pé àmì fẹ́ kó gbà pé nǹkan kan tó lè jẹ́ nǹkan kan ó ṣe lẹ́yìn ọlọ́run nínú ọ̀tàn ọ̀tàn. tó fi gbé di oògùn tá à ń lò fáìsàn sẹ̀rí àwáyọ̀ǹda kí nǹkan mú wa ká lóògùn bóyá oògùn súnà bóyá ìlànà tòyìnbó tí wọ́n ti fi nǹkan haramu ṣe ọyọ̀ǹda ká lò. àwọn kan béèrè pé ti wà níbi ànábì ní oògùn tí ọlọ́run ní kẹ́ ẹ náà kádàrá ni òun náà kádàrá ni wọ́n ti wọ́n ti kádàrá ìsàn tí ó ti ọ́ wọ́n á kádàrá oògùn tó ń lò mọ́ èsì nǹkan báyìí ló ń ọ́ nǹkan báyìí ló ń lò nígbà kádàrá yà lóògùn lóògùn tọ́jú ara oògùn tọ́jú ara yìí èèyàn wá lò àìsàn wá lọ ọ̀gbọ̀n ìdẹ́lẹ́bọ̀ lẹ́bẹ̀ o kò sọ pé a ah, òjò tó ti fẹ́ òtìlẹ́bọ̀ o. ọwọ́ sọ pé a ah, ọlọ́run lè ní ní bàbá yà á fi dẹ́lẹ́bọ̀ o. sábà ilé mú lọ́wọ́ ìgbé ah, a pẹ̀sì mú yìí a ẹ bẹ̀rẹ̀ bọ́ nìyẹn o. ẹ sọ pé yìí mọ ọlọ́mọ sábà lò sábà bí iṣẹ́ ti mọ̀ rèé iṣẹ́ nìkan lò. tóró ìròyìn ìjà ọ̀dà ẹnìkan ó lè fi ohun ìṣe ìṣe rẹ̀ yorùbá ní ara lòògùn ẹ sì lo nǹkan síbì kan ẹ lè ní ìwọ̀dọ̀ wò yọ̀ọ̀dà síbì kan sí mẹ́rin ni o ní òdèdè di ara tiẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kún kò ní ṣiṣẹ́ ń wá nu nu àbọ́lọ̀. a ní gbogbo ògùnfẹ́ àtẹ̀gùn èbó àtẹ̀gùn yorùbá kò sí kankan tí ti fẹ́ fáìsàn bẹ̀ ẹ lọ bá àwọn dókítà tí wọ́n jẹ́ jẹ́ ń kọ́ lọ pa jẹ́ ń kọ́ pa gbogbo ògùn àwọn fanasi ẹ lọ bí ẹ léèrè àwọn ní wọ́n mà sí oògùn tí wọ́n yẹn ń kó dókítà tí nǹkan ń sọ pé ẹlògùn báyìí ẹlògùn báyìí ni àti nípa òun mọ àwọn ni wọ́n wo àìsàn ni wọ́n ti wo oògùn tó bá mu pé oògùn báyìí a à rẹkọmẹ́ndì ẹ̀ fún dókítọ̀ tí dókítọ̀ ní kọ́ kàwé oògùn kọ́ kàwé oògùn tó bá jáde pé oyin ìfẹ́ láì fẹ́ràn ìfẹ́ràn fún kaba yìí àwọn ni wọ́n sọ pé àìsàn báyìí oògùn báyìí ló lè fi ẹ wá lọ bá wọn dé wéyìí wọ́n sọ fún pé kò sí oògùn kankan tí ń bá ìsà tí ń mú àìsàn kúrò lára ju pé àwọn sọ́jà tọ́lọ́ ń dá sínú ara wa tí ń bá ní í fáìsàn lóògùn tá a bá lò ń kú lágbára kó lè fi tẹ́ gbogbo ti ẹ̀sán yẹn bó ṣe rí nìyẹn o ẹ̀yà lóògùn kan nǹkan kan ó lọ fún àwọn sọ́jà lágbára ni àwọn àlùráyè lọ bíìsì èèyàn fẹ́ jagun ọwọ́ anú mo gbé hundred ó dẹ̀ kó bọ̀ fún wọn àtọ́ta wọ́n dẹ̀ ń bájà lọ wọ́n dẹ̀ ń bájà lọ ọ̀tá ń ti gbé mi ọ̀tá ń dínkù ń dínkù ń dínkù ọ̀tá wa tán ìbọn bẹ̀rẹ̀ ọ̀la ìjọba ìjọba mọ́ ṣé mo ọ̀rọ̀ pa àmọ́ pé ah, ẹ ti wí ìkè ọ̀tá ọ̀ya ọ̀tá mìíràn ọ̀tá mìíràn ọ̀tá mìíràn ọ̀tá mìíràn ó ti mú bọ́jà lọ bó mo ti gbé lára nìyẹn o ẹ má gbogbo fóògùn ẹ má gbọ́dá fóògùn kankan ọlọ́run ká máa gbọ́dá fún tó ìmúta sọ ìkọlù bára kàtì. ara mi nà. tó bá di lọ́la a máa bá pẹ̀ sí mi lọ àwọn àìrùn ọkàn àti oògùn rẹ̀ àti ìpínfà olùdàgbọ́ yìí ọmọ ìbára tàbí bákan ọmọ ìbára tàbí sọ̀rọ̀ dáadáa ìdá án àti àfihàn.